kò ṣe kínú kò fi nílẹ̀. wàhálà aliyu náhàwùhù aliyu nàbí sọ́dún láwùjọ ta'ala an òun náà gbarú àdéhùn yìí náà wá ní òun bẹ́ẹ̀ lọ sí nìyí. bákan náà abu dawud rahimahullah àwọn náà gbẹ̀gbà wà ní sunan abi dawud wọn níbi hadithi abu humayd asaidi abu humay asaidi ẹjá dọ̀bá tó rúkọ tí mo dárúkọ yìí abu humay asaidi abu humay di sáàìdì nínú àwọn sàhábà ẹni tó gbà pé àwọn sàhábà tó gba ìlànà sífàtí sọláàtì nàbí ìwá láàrin nàbí tí ma ń kí pọ́pọ̀ wọ́n ti kí láti jọma pọ̀pọ̀ àmọ́ abu humay di sáàìdì ọ̀rẹ́ aláwọ̀ tààrà àdùn àdùn sàhábàtà màáyín òun lẹni tó ga tó kún tó kó ọ̀pọ̀lọpọ̀ ń tà nẹ́bí máa ń ṣe lórí irun kò tó fẹ́ gba wájú òun wọn Abu Humayd as-Sa'idi eléyìí jẹ́ Mazhab imam Ahmad ibn Muhammad ibn Hanbal rahimahullah sẹ́yìn tábàtí wọ́n wọ́n gbà tó bá yẹ pé hadisi Abdullahi ibn Umar ẹgbẹ́ Abdullahi ibn Umar náà ló gbà wá ọlọ́bìnrin wá ní bọ́ débi ìwáyà kẹ́kẹ́ ó dárúkọ mẹ́ta ó ti ní wà káàdà láyé fàálù dáadéka fi máa fi sojú ẹni tó mọ̀ máa ń bẹ̀rù ó ní gíní ti ń jọ́ tí ń sọ yìí ibi ẹnu tó rí mọ́ ó ní ó sọ ìjọ tó padà wá ń sọ ilé yìí náà ìmọ̀ ní tó ti ó ti lékún ìwà tá bá rí ẹ̀rí méjì almufitu muqaddamun ala an-nas ó jẹ́ pé nìkan náà ní ti gba ògbélé náà ẹni eléyìí ti di kiri kan ìlànà ìyá àdàtọ̀ ẹ̀lì bóyá wájú ìyá àdàtọ̀ ẹ̀lì máa ti mọ̀ pé kì í ṣe ẹni tí máa ń parọ́ tó bí àbá gbèsè nìké ajẹ́pẹ́jọ́ ti ń sọ eléyìí ẹnu bí ó rí mọ ló sọ mọ́ njó padà tó wá ń sọ yìí náà ìmá tó ti lékún nínú ìmá ẹ̀sì láwọn èèyàn tí ó mọ irú àwọn ọ̀rọ̀ báyìí ó lẹ́nu mi ó gbọ́ máa dáná o àbíláì fún ọmọ ló gbà wá mẹ́ta ló gbà wá ó tún débi nísìnyí ó tún ti fi kankan yóò wá sọ àwọn ọ̀rọ̀ àdíṣù torí àìlẹ́kọ̀ọ́ sí ẹni o lọ́wọ́ àti gbogbo ẹni wá ń forí gbára wọn àti gbogbo ẹ̀wò balance àti gbogbo ẹ̀wò làkẹ́là tí wọ́n lọ ìlẹ́kọ̀ọ́ tá a fi gbàgbọ́ yọ ọ̀rọ̀ bọ́ ọ bá ní ẹ̀kọ́ bá a ṣe ń gbàgbọ́ yọ ọ̀rọ̀ ni ọmọ tó rú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí èèyàn mọ̀ ń gbọ́ tó wà tẹ́lẹ̀ àìjẹ́ náà lẹ̀ fi gbọ́ yìí ṣùgbọ́n ah nítẹ́ni yìí mà ló sọ ọmọ tó dẹ̀ tó máa ń ẹwájú apára sí gbèsè ayé ara wa lọ àwa tá àjọ ń bẹnu ayé àjọ ń gbénu ayé àwa gbọ́ fún ara wa ẹ dákun ọ̀rọ̀ wa lè pé mẹ́rin àbí ò lè pé mẹ́rin ẹ̀wẹ́ ni tí bá kàn kọ́lé lásán níjó bá bẹ̀rẹ̀ lé oní òní ẹ̀yọ̀ yàrá kan síbi ẹ̀yọ̀ yàrá kan síbi ẹ̀yọ̀ yàrá kan síbi ẹ̀yọ̀ ẹ̀kọ́ ibi títí ń kọ́lé lọ tí ò ti parí ẹ̀ lọ́kàn tún ní á ah, ibi títọ́ ilé tiẹ̀ wà ẹ̀ ẹ̀ ṣe kí ni ẹ̀gbẹ̀gbọ́ ẹ̀tọ́ máa gbé sí ibi àwọn ìṣẹ́sílẹ̀ àwọn tó ṣe ó tún máa gbé sí ọ̀rọ̀ náà ti yàtọ̀ sí aláàpá bí ó ti yàtọ̀ ó tún yá ó tún wọ́n ah mo lọ lé ẹnìkan àṣẹbá ah, rí bí wọ́n lè ṣe entrance yẹn èmi náà fẹ́ ṣe entrance rẹ̀ tí ẹ̀ pé àná tí wọ́n kọ́ ní kọ́kàn ṣe ẹ́ nílẹ̀kùn fóun ibi ìmọ̀ rẹ̀ mọ dọ́là ju rẹ̀ mọ ni ó yá ẹ̀ka kó ní ká lọ sọ ó yá bàbá bàbá kí wọ́n ti ọ̀yìn wọn ìyá àgbọ̀n náà wà bọ̀ Abul Abbas ọ̀rọ̀ bọ̀ wà kọ̀dà Ja'far ọ̀rọ̀ bọ̀ wà. muhammadu yìí ń jẹ ìṣẹ́ni ọ̀gá gbogbo ayé àyè ẹ̀ṣá sílẹ̀ ẹjọ́ mọ̀ ṣáyé jẹ ọ̀lọ́gá gbogbo wa ìṣẹ́ni ó lè kó tó rẹ̀ bójú wa wọ̀ àtẹ̀dọ́gbà tó bá dẹkúnlẹ̀ ní ìṣẹ́ni gbóni ó kọ̀ǹtró wa. sáyì ṣé ẹ̀ṣẹ́ tó wá ní ẹyọ lẹ̀kùn yẹn ẹyọ lẹ̀kùn yẹn ẹyọ lẹ̀kùn yìí tó bá padà tún lọlé ẹnìkan tó náà rí in tí ó mọ̀ lánàá lóbi ní ẹ̀kàn sí ẹnì lẹ́kùn ìgbó lọ tó tún ní pé á ah, nìkan tó ṣe ìjọba kí ni yóò tún ṣe yóò tún ní ẹtú máa ń ẹni ìlú àti báyìí ẹ dákun àwọn kí ni ó bọ́ pọlọ àbí ò bọ́ pọlọ ẹnì kan máa mọ ní à òun ẹyẹsẹ ní ìjọ tí ń là kàìlà ìfún alẹ́ kílódé olóníkà sílẹ̀kùn báyìí olóníkà sílẹ̀kùn ó ní àyírọ̀ níjó ní ẹṣẹ́ báyìí ní tó mọ̀ mọ́ ìjọ náà ó tún ti lọ lé èèyàn ó tún rí nǹkan míì tó bá ti lówó rẹ̀ lọ́wọ́ ó ṣe kí ni ó mọ̀ sí tí wọ́n lọ́rọ̀ àwọn ìmọ̀ náà bó ti máa ń rínú ẹlòmíì tó bá mọ̀ náà ni ó sọ kò ní sọjú bẹ́ẹ̀ lọ náà àwọn àlùfáà níjọ́ tí máa rẹ̀ bá tún lékún yóò tún sọ nǹkan míì alimọ́mọ́ rahimahullah ṣẹ́kùnà muhammad nasiruddin al-albani rahimahullah nínú ọmọ náà síbá sọ láti nàbí yálà ẹ fara ọ̀rọ̀ ìmọ̀ máa lè gbà ṣe máa lọ sọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ti pọ̀ wọ́n ti wọ́n pọ̀ yẹn àwọn wa ń dá àwọn lẹ́kọ̀ọ́ halkọ̀ hadithi báyìí náà náà ìmọ̀ Malik wa mú dájọ́ fíkì kan wá ní halkọ̀ yẹn ìgbà wa sọ tán ìkànnú àwọn ọmọ kéwu wọn òun náà wá ní kóhun tó ti rí àdéhìí kan tí ń ṣàlàyé ìdájọ́ tí wọ́n mọ̀ lókè máa ń ah ń dáfà wa ń sọ yìí ó ṣe kí ni correct kí lọ́mọ tí òun ni wá ṣe ó wá wà ní òkú ìṣàgbọ́ ó jẹ́ kí máa mọ̀ lókè sọ ọkùnrin tí wọ́n sọ wọ́n sọ ọgbọ̀n náà ó wà ní ṣòro ó lo adam ẹgbẹ́ àmọ́ sọ kí ní ní gbogbo ògbà gbogbo àwọn táwa ń bẹ lẹ́nu lókè ó ẹlòmíì kò sí ádà ó lè kọ́ ọmọ lọ́dọ̀ má fi ádà ọ̀rọ̀ bá ń kalẹ̀ ọ̀nà ọ̀dọ̀ bá ń kalẹ̀ ṣá ń kalẹ̀. ọmọ kí wọ́n yẹn wá dú alimọ́ mọ́lẹ̀ tó ṣe máa fọwọ́ wọ́n fi ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ní wọ́n parí hákọ̀ kò sáré lọ ìwọ́n mọ̀ pé á ah, kìnnì yìí kú ní kìnnì ó ti di dálà nílé láàrin dálà tó á lè ha àbáwá ti ṣàyí àṣìṣe ìdílé àbáwá ṣe tó àwùjá ṣe. ọwọ́ ní sùúrù hàtà kọ́fànà hàtà kọ́fànà ó wá ní sùúrù gbogbo àwọn èèyàn ti lọ tán ó ti lọ tán ó ti wá ku àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn èèyàn ti fúyẹ́ lọ́dọ̀ mọ́mọ́ rẹ̀ àwọn díẹ̀ tó kù gan àwọn ẹni tẹ́ mọ̀ fáwọn àgbààgbà ọmọ kéwù ni fẹ́ gba àwọn gan ó tún kẹ́kọ̀ọ́ mẹ́rin nìyàn ní ìjà kò ní dàbí ìgbà tó ń yẹ̀ yẹ́ ẹ́ àbá ọmọ kí ó là ń sọ yìí ọmọ kí ó àti ó sábà nígbà wà gbogbo àwọn ọkùnrin ẹgbẹ́ akára wà sọmọ lọ ah báyìí báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ sọlẹ̀ ìmú wa máa dìtì báyìí báyìí báyìí báyìí báyìí báyìí káàdì tó bí mo ó bá sọ sábà sára ah ọmọ rẹ ah sùhárùmá sùhárùmá ayé mọ́ ẹ̀yìn mọ́ pé ní ìlú kaba ìwà ó bá ju wá sọ fún mi gan káàdì ṣàlàyé ìlú ọ̀rọ̀ báyìí hákẹ́lẹ́ lọ́lọ́mà ẹ dàpọ̀ ẹ wòjò kó nù nísìnyí ìmọ̀ mọ́lì kì í ti ṣèdájọ́ ó parí ìdájọ́ tán ọmọ kí ó mú ìtẹ̀rí mi wá lójú ẹsẹ̀ ìmọ̀ mọ́lì kì í ti ṣéǹjì ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti rà báwọn kan ti gbé lọ àwọn ọmọ kí wọ́n ti gbé lọ àwọn náà ti lọ pàṣẹ fáwọn ọmọ kí ti wọn náà àwọn náà ti lọ pàṣẹ ọ̀rọ̀ ó ti wá kárí gbogbo ayé ìgbà tí yí wọn ọmọ tí ó padà pè mọ́ mú mọ́ lì kí àwọn náà wá rí pé á ah, ajẹ́ pé ìdájọ́ táfà wa mú wa automatically àfà wa ti kò jẹ ayé ẹ̀kọ́ àwọn yóò ní káwọn ó bá ṣe ìdájọ́ àwọn onífọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ṣe ìdájọ́ mọ́ kí ni wọ́n fi ṣe ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ sì máa dúró ní pé nǹkan tí máa lè kí dúró lé lórí náà nù kí ló ń sọ ìwọ̀n tó wáyá tó wá sọ báyìí ọ̀tún wáyá tó wá sọ báyìí kódà lè máa mú ṣáàfì àyè alẹ́ rahmatullah ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ máa ń dùn kán lánàá àwọn àbá àtàmọ́tẹ́ sọ̀rọ̀ ṣàpèjú rẹ̀ àmì ni mọ́dé àbí tí wọ́n méjì làwọn àbá àmọ́ fèjì sọ́dọ̀ wọn ẹnu la pé méjì ìbọn bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn bírin àjò ṣe gbé wọn lọ́dún kan lọ tó bá dé mọ́sáré ìgbà wọn lọ báyìí wọn wá rí i pé gbogbo tí mo fi lọlẹ̀ láti tí mo fi lọlẹ̀ láti jọ yìí àti kí n tó gbogbo ẹ̀ ṣe kí n tó tó ìhà àdàtò nàbà òfin àti ṣèdájọ́ ọ̀dẹ̀ ṣẹlá ṣẹlá lórí irun lórí àwẹ̀ lórí dàda lórí àlọ́àlá lórí jẹnẹrà lórí gbogbo ọ̀tọ́ ṣẹlájọ́ ṣẹlájọ́ ṣẹlájọ́ ṣẹlájọ́ ṣẹlájọ́ lọ lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáyé ìṣẹ̀lẹ̀ ìyà ìgbà wa rí bá àwọn àgbẹ̀ ah, ẹgbẹ́ tó gbé mọ́tò àti tẹ̀lé ìdíkalẹ̀ lórí ẹgbẹ́ ẹ máa gbọ́ pé wàkọ́ọ̀lá Shafi'i fil mazhab al-qadim ẹ máa gbọ́ àwọn abẹ́nu tí àwọn ọmọ tí ó gbà mí yóò ní pé nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́bíàbí mọ́bíàbí rẹ̀ àkọ́kọ́ ìtòwì rẹ̀ ọdún wa gbọ́ wàkọ́ọ̀lá Shafi'i fil mazhab al-jadid jadid kan wí ní lẹ́yìn ìgbà tó padà lọ mọ́sárì àwọn nǹkan tó padà wá ẹ̀yẹ náà àbá ló kò lè lórí ẹnu lè má kò lè lórí ìjọ ọmọ sọ ní kí ni jama evidence arìjà lè mọ́m ahmad ibn hamad allah àwọn ti mú nǹkan mẹ́rin wá wá ní adúmọ́nà mẹ́rin wá tààtì máa ń ká ọwọ́ sókè wọ́n ní máa mọ́lì yìí ti fa àkókò kan sọ rí pé léyìn ó bá káwọ́ sókè fún takbiratul ihram hálà àtúrí ló gbọ́dọ̀ jẹ́ òun náà ní inda takbiratul ihram nìkan lágbọ̀n olóyún ọlọ́wọ́ àgbà pé yòókù àmọ́ gbọ́ sókè ṣùgbọ́n àwa rí mi wọ́n wà lè mashhuru àdùn èyí ò lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwọ́n gbà wá àwọn díẹ̀ ní ọmọ tí ó ló sọ pé ọ̀kan ni Imam Malik gbà àmọ́ àwọn tó pọ̀ ní ọmọ tí ó gbà pé Imam Malik fọwọ́ máa yè lẹ́tẹ̀ẹ̀ta wọ́n fọ àyè àkọ́kọ́ takbiratul ihram àyè ẹlẹ́ẹ̀kejì tábà ń lọ síbi rọ̀kọ́ kàkáwọ́ sókè bákan náà tábà fẹ́ dìde láti wí rọ̀kọ́ kásìkiri kàkáwọ́ sókè. àmọ́ Abu Hanifa rahimahullah àbúrò àdébá nìkan ló wá jà wípé a gbọ́dọ̀ máa káwọ́ sókè àyàfi ń bi tẹ̀gbẹ́rọ̀ tó ti ṣàrọ̀ mi nìkan. الإمام أبو حنيفة النعمان بن ثابت رحمه الله رحمة واسعة tó àwọn náà wá mú àwọn kankan wá ẹ̀rù láwùjọ àbúrò àníbà wọn kẹ́ ẹ́ sí wá rí báwọn bẹ́ẹ̀ ọkọ̀ ti kí àbúrò àníbà àwọn tó fa sí apá inú pọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ní pé ìbẹ̀rẹ̀ pẹpẹ ìgbésí ayé tiwọn àwọn tó fi ẹ̀kọ́ ìmọ̀ àbọ̀nà tó ń gbà fi ń lo ìmọ̀ ìwọ̀nba ni wọ́n ń lo hadith mọ́ńgà náà torí wọ́n bá náà làwọn náà rí kó dọ̀nù hadith so ọ̀pọ̀lọpọ̀ ń tán lòdù àkìyèsà kìyà fi ẹnu hadith kan tá a mọ̀ yìí náà wọ́n wá lè mọ̀ lò wọ́n tún fi lè ilé wọn wọ́n tún fi mú dájọ́ wá. ráàyí pọ̀ ju lo o ma akọ́rọ̀ abu hanifa rahima ọ̀wá àwọn ọmọdé àbí wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀rí lè dúró báyìí káwọn ọmọ sọ̀tọ̀ ni alimọ́mọ́ àbú hanifa rahima ọ̀wá àwọn hanabiya lọ́jọ́ mọ̀ sí wọn wá ní àbú ah, hanifa ọ̀kàdé wa níbi sọ lé pẹ̀lú rà ní àwọn akọ́ àwọn àhàdíìsì kan wá àmọ́ gba àwọn àdíìsì yìí àwọn àbá àdíìsì lórí gbogbo torí mi ń bẹ èmi ìbẹ́nu ẹ̀ ó lálàáfíà mọ́ ó lè lálàáfíà ní kò túmọ̀ sí nǹkan tí wọ́n fẹ́ lò sí torí pé ó kàn fẹ́ jọba àwọn olóòtú tí wọ́n lápẹ̀lú rẹ̀ a máa ń gbẹ́gbà wa mùjáìlú kan wá pé mùjáìlú lòun kírun lẹ́yìn àdúrà ìlú ọmọ tó gbẹ́gbà wa adé ìsìláwé ọlùfàlẹ̀mìyàrọ̀ wú yẹfà àgbà mùjáìlú wa ní èmi ò rí kábílá ìlú ọmọ gbogbo káwọ́ sókè báwọn méjì níwà ló sì gba ẹgbàwọ́ ọ̀rọ̀ àwọn ìwà ní hmm, àkọ́kọ́ ẹgbàwọ́ àbújárí ìdúró lálàáfíà one ẹlẹ́ẹ̀kejì ní kéńtà tiẹ̀ wá ló lálàáfíà ẹ ó pọ́ síbù ẹbí ká máa káwọ́ sókè kìí ṣe pé dandan ni ká máa ṣe lórí irun sàtúrà ìbùdó wọn lè fi làṣẹ ń gbà míì fóun mọ́ ṣe bí àgbà tí ò ṣe ó ní kọjá ìdúrí òun dẹ̀ ti bí nílẹ̀ fún wa ó ti wọ̀rọ̀ sọ fún wa pàdé náà bí ìmọ̀ ń sọ ó sọ báyìí ó ṣe báyìí tó kí ló tó wá kò láti mọ̀ tẹ̀lé fa alákùnrin hàn irú àwọn àkọsílẹ̀ tí àwọn hànàfíyà ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀ tí wọ́n mú wá ló ti wá jọ̀rọ̀ wọ́n bá dé ṣe jábẹ̀rẹ̀ ní ọ̀sàmúrọ̀ kan náà wá tí ń bẹ̀rẹ̀ sọ́yìn mùsùlùm eré iná àkójọ àdéhùn ìbáni lẹ́kọ̀ọ́ táàbí ìfèdè lẹ́kọ̀ọ́ àwọn wa. wọ́n ní jábìrì bin sàmúrọ̀ wọ́n ní máa ní àrọ́kù ó ní kí ló ṣe yín sí ìmọ̀ rí rọ́ọ̀sì rí àìdí kún tí ó gbówó yí tó gbogbo yíwá mọ́ ń káwọ́ òkè ka anna ha azinabu khailin shops ya mọ́ ń káwọ́ òkè bí ẹgbẹ́ ma sọwọ́ ibi ìlú ẹṣin ó skúnú bí sọ́lá ẹgbẹ́ ń kínú ẹ sárábálẹ̀ kẹ parapọ̀ kẹ mọ́ máa ṣe kẹ mọ́ káwọ́lẹ̀ mẹ́wàá àwọn àpá àfẹ́sùn ló jẹ́ pé ń táwọn ànàfíà lórí mú àdéhìí gún ọkàn lórí láàrin nídé ẹ bá wá lọ rí wo bá dìtì ní ti gùn ẹ bá débi ìparí àwọn àdìtì ẹ padà máa mọ̀ pé ẹni tí jábì ní bílò sámúrọ̀ ń sọ ń bì òun làwọn tó yẹ pé tí wọ́n bá ń sàtáyà tó bá parí àtáyà wọn ẹ̀ka ẹ̀ka náà mọ́ sí mẹ́lẹ̀ ìgbà yìí náà àwa náà gbé ojú wa lọ́dọ̀ àwọn bàbá wa lẹ̀ ìgbà ọlọ́mọdé àbá wa tó lẹ̀ ìgbà wa yìí náà tó bá fẹ́ sáláwọ̀ wọn ṣe sàláwà àlẹ́kùn wa so ìdí ìtakùn bẹ́ẹ̀ ni pé àìwọ́ ní jẹ́sẹ̀ máa tó wá sí wáyé pàdé pé ẹ̀sìn ẹ̀sìn ló sì mọ́ ń jùrù báyìí lóòótọ́ àbí àpá ẹ̀sìn mọ́ ń jùrù báyìí kí náà lẹ́sìn tẹ̀gbí lọ́tọ̀ bá ń káwọ́ sókè àmọ́ ju àì àákà ọ̀sí pé èèyàn ju irú irú ẹ̀sìn àwọn tó máa ń ṣàtáyá àwọn tó máa ń juwọ́ bí ẹni tí ń ju ẹ̀sìn tó ẹ̀ salamu alaykum wa rahmatullah salamu alaykum wa rahmatullah alayhi alayhi alayhi gbogbo àwọn tá a dá mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ jà sí bẹ́ẹ̀ lọ adájọ́ ẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá tó nílẹ̀ ò ní pé súnà tàlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ò ní ipa lè máa káwọ́ sókè ní orí ìran wa. Báyìí, ọ̀yẹ̀ ká tó wá fún wa láwọn àkọsílẹ̀ kan gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí kan tí al-allamatu ابن حزم الأندلسي رحمه الله رحمة واسعة أتوا من والفاء وموا آه. <clears throat> طيب. حديث عبد الله بن عمر نادر العلامة ابن حزم الأندلسي رحمه الله إما المحلى وقتل فينا أني kana yarfa'u yadayhi idha dakhala fi salat látàrí ìdán nẹ́tíwọ́kì wọ́n ní ànábì sallallahu alaihi wasallam kana yarfa'u yadayhi ó lọ ànábì máa ń gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè ẹ máa dé ilé yóò idha dakhala fi salat tó bá ti wọrí irun ìyẹn nígbà takbirati al-ihram wa idha raka'a àti nígbà tó bá ti rùkú ó di mélòó wa idha qala sẹ́mi Allahu liman hamida tó bá tún ti ní sọ sẹ́mi Allahu liman hamida kí ni yóò ṣe ìyẹn ti nígbà tó bá tún fẹ́ dìde láti bí ó ti mélòó báwọn wà ilẹ̀ sájàdà tó bá tún fẹ́ forí kanlẹ̀ tó lọ síbi ìforí kanlẹ̀ yóò tún gbé ọwọ́ sí òkè ó ti mélòó wà bayna rak'atayn láàrin rákà méjì ẹgbẹ́ bá ti rákà alákọ̀ọ́kọ́ tó mórí kalẹ̀ lẹ́ẹ̀kì tó mórí kalẹ̀ tán tó bá lẹ́ máa lọ síbi rákà ẹlẹ́ẹ̀kejì láàrin rákà méjèèjì náà kí ni ó ti ṣe ó di mélòó báwọn ó ní yarfa'uhuma ila sàdìyẹ ó ní yóò gbọ́wọ́ ní méjèèjì dékè débi ọmú rẹ̀ báyìí létí ọ̀rá ṣe máa nù. hadha al-hadith hadith tó lálàáfíà alàlámọ̀ ti yé adẹ́pà nẹ́bí ma ń gbówó sókè kọjá àwọn àyè mẹ́ta hadithi kan máa ń bẹ àwọn mínú àfúnni hadithi máa ń sọ pé òun làdíìtì tó fẹ́ lálàáfíà jù níbi afẹ́ sọ̀rọ̀ pápá káwọ́ sókè nígbà tá a bá ń ṣàwọn tẹ̀gbìrì ọ̀tọ̀ lè jọ̀ka alimami nasa'i rahimahullah àwọn ọlọgbàwa ẹni wáyà sa'id bin abi aruba qatada an-nas bi 'asim an-malik bin al-huwairi malik bin al-huwairi olóní òun ní ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam yárùfà yadayhi fi salati pé ànábì máa ń gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè tó bá kírun idha raka'a tó bá rúkú yóò gbọ́ méjì sókè wà idha rafa'a ra'sahu min ruku'i tó bá tún tó bá tó bá gbọ́ sujud hata yuhadi abiyi ma òdìlẹ̀ pé yóò sì gbọ́wọ́ yẹn sókè débi pé yóò fẹ́ gbé débi àwọn ọwọ́ ìtì rẹ̀ báyìí dédé ní ìdìtì rẹ̀ báyìí lọ́mọ mi lé ìlà hùnà eléyìí náà tó já mọ̀ pé ìkáwọ́ sókè ó ti kọjá àwọn àyè ó kọjá ìlẹ́ta ó kọjá ìmẹ́rin ó ti ń di pé èyí tó ní ilẹ̀ أنس بن مالك رضي الله تعالى عنه ابن عزم لنا المحلى أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه في الركوع والسجود ọlá ànábì ma ń gbọ́wọ́ sókè ní rọ̀kọ́ ó sì ma ń gbọ́wọ́ sókè ní ṣojú ẹjẹ́sẹ́ àdíta Abdullahi ibn Umar ta kọ́kọ́ kà sí gbẹ́nu ọmọdà yìí ajẹ́sẹ́ Abdullahi ibn Umar sọ tó mọ̀mọ́ níjọ́ tí ó ń sọ hadithi torí àwọn míì náà tó náà padà mú ìwáyà wá gẹ́gẹ́ bí ìwáyà tí mo hàlá nínú àlùmọ́hàlá lèmi hazim ìjà mọ̀ pé àwọn ìgbà míì náà wà tó ju àlùmẹ́tẹ̀ẹ̀ta yìí lọ ẹ wá wọ àwọn onímọ̀ tí wọ́n ti lọ táwọn òwòye ju àdéhìí Abdullahi bin ọba lọ kí ni wọ́n fi sọ̀rọ̀ gbà náà wọ́n ní kò ní kọjá yìí eléyìí wọ́n wá kọ́ àwọn ọmọ wọ́n lẹ́kọ̀ọ́ pé àwọn onímọ̀ tí wọ́n bá ní àwọn àfá àyàpá ẹnu lọ́lẹ́kọ̀ọ́ kan mọ́kà máa sọ pé ọlá àbá àti pín lórí ẹ̀ ẹjá mú ìtò wà á ìmọ̀kọ́lọ̀ sọ mọ́ ìmọ̀kọ́n báwọn kọ́ náà ti mọ́ ní ẹjọ́ ọ̀rọ̀ ìmọ̀ báwọn sì kọ́ náà ti mọ́ ní ọjọ́ ìmọ̀ ẹ̀sìn lórí pé àwọn àfá àyẹ̀kọ́ là ń tó rọrùn káwọn àfá ò yapa ẹnu ó náṣọ́ra fún èèyàn níwọ̀n tó wà fẹ́ pé àwa èèyàn lásán lè yapa ẹnu ẹgbẹ́ náà fi ń bá gbé kíní kan tó ní ti pé nínú iPhone thirty pro max àti Samsung èwo ló lágbára nínú Samsung tó yẹ sí ní sí ẹ́ ultra ss ss twenty ss two náà ti jáde bóòlù wọn ti mọ̀ bóòlù wọn ti jáde bóyá ẹ̀ṣẹ́dì tú ọ̀tùrà oríṣiríṣi ọ̀dọ́ ní tí wọ́n yẹn nígbà ten plus ọ̀dọ́ ní twenty plus twenty one plus ok káàdì twenty two yẹn twenty two ọ̀tùrà rí ẹ̀jẹ̀ àgbóyọ̀. tẹ̀lé tó bá ní ká kó kalẹ̀ nípa èwo ló dáa ju méjèèjì àwọn bá fẹ́ràn ẹ̀ tó bá fẹ́ràn iphone kí ni yóò máa pariwo iphone ló dáa ju. ẹ bá fẹ́ràn samsung kí ló náà pariwo samsung ló dáa ju. ẹ máa wọ ìwọ tó wá bọ́ wà ní àwọn orí àwọn kìnnì tó bá débi tó bá ti ń ta samsung àtà iphone báyìí ẹ̀ ọkàn mọ̀ rẹ̀ ní ọ̀rá mi léyìí wọ́n àti ẹ̀rì ìṣẹ́lẹ̀ lẹ́bí dáa tó múra kẹ́kẹ́kẹ́ ní o múra kẹ́kẹ́kẹ́ gidi náà máa múra àrà àti nìkan tí wọ́n wọ́n máa analyze camera wọ́n máa analyze kí nìkan bọ̀ kí ló kàn bẹ́ẹ̀ gbogbo tẹ̀yìn sọ yìí àwọn yìí nǹkan wọn rán wọn láwọn ìyẹn bá ní wájà pa ẹnu lórí nǹkan kẹ́kẹ́ fojú rí tí kálukú lè mọ fojú rẹ̀ wó pórí báyìí báyìí mọ̀ pé bẹ́ẹ̀ náà bá gbọ́ ọ̀rọ̀ ìmọ̀ àwọn náà bí tí kálukú bá ti lè ronú mọ́ ó bá ti lè sọ ọmọ ní òfin sọ so àwọn àbá ìrìn kan lọ́wọ́ bá ní kó tẹ̀lé so mọ́tẹ̀ láàbá ní irú nǹkan báwọn lọ́wọ́ bá ti délé báwọn àbá ìyapa inú kí tí wọ́n wá ṣe ni pé ẹ̀wà ẹ̀dá àbá kan sọ pé a lè ṣe àbá kan sọ pé a lè ṣe àbá tó sọ pé a lè ṣe ẹ̀nìkú mẹ́rin wa tó sì ṣàlàyé nítorí àyà báyìí torí àyà báyìí àyà kan báyìí sọ́wọ́ àyà kan báyìí náà àdéhìsì báyìí àdéhìsì báyìí afárù báyìí afárù báyìí sọ abé báyìí sọ báyìí ìyẹn báyìí sọ báyìí àwọn afárù tí wọ́n ti lọ àwọn náà sọ báyìí ìjùmọ̀ wà báyìí nígbà ọwọ́ ó ṣàlàyé tiẹ̀ ok ìwọ náà tí wọ́n sọ pa ṣe kí lálàyé tiẹ̀ àpẹ̀lú di báyìí pẹ̀lú àyà báyìí pẹ̀lú kan báyìí sọdí táwọn méjì bá wá kó èrì kalẹ̀ ìwọ náà ó mọ ta so táwọn afárù bá yapa ẹnu ẹ̀rí la máa ń wá kì ẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni evidence ẹni lè gba kí ni evidence kí ni ẹ̀rí ẹ̀rí wo ló sọ̀pọ̀tì ń tẹ̀ ẹ̀rí ló kù ìgbà míì wá máa ń bẹ àwọn méjèèjì náà ni wọ́n jọ lẹ́nu pẹ̀lú àwọn àlàyé wọn ah! àlàyé ẹni yìí náà ti kún ẹni kejì náà tó bọ̀ ah! àlàyé ẹni yìí náà ti kún tí bí fúlẹ́ àrùn àrùn tọ́rọ̀ bá ti di pé wọ́n jọ mánà yìí wá tó dẹ̀ fún tọmọdé wo kàn sílẹ̀ wọn nítorí kò lè pé tó alhamdulilayi gbogbo àwọn àlùfáà wa ni wọ́n fi nǹkan sọ wọ́n lè wá wọnú àwọn àlùfáà méjèèjì ká ní before now àti láwùjọ yẹn ni mọ lọ́kàn rẹ̀ fọkàn balẹ̀ sí mọ̀ rẹ̀ ah! àfáà yìí mo mọ̀ pé ah! ọlọ́ọ̀ṣà ni wọ́n púpọ̀ ìgbà míì tí ń bẹ táwọn àfáà kan tọrọ bá dójú ẹ ó mọ ṣẹlẹ̀ táwọn ọmọ tí ó bá ìgbà mi nígbà táwọn àfáà bá ìyá pa ẹnu dáa nìkan fẹ́ kó ẹnu dáa nìkan fọkàn gbọ́tọ́ di masala yóò ana tawaqqaftu fiha ó pọ̀ gan ní ọ̀rọ̀ Sheikh Muhammad ibn Salih al-Uthaymeen tàtó àrí masala yóò tọ́ àmọ́ pẹ̀lú bá ti wò yìí a ìwọ ló lékè méjèèjì mi ò fi sọ pé kankan torí àwọn méjèèjì lọ́jọ́ rí ẹ̀rìn wa so ẹ jẹ́ ká lọ ní irú àwọn ẹ̀kọ́ yìí irú àwọn masa eléyìí tí abáńgbéyẹ̀wò Abu Dawud rahimahullah ọmọ adé tàbí òrìrà kan náà wà. àwọn àdìká àbúrò ìdá sọ pé káàdà Rasulullah sallallahu alaihi wasallam idha kabbara ní sọ́lá ó ti ọlọ́sọ̀ wà sọ́lá tó bá ti kábàrà sí òun ja'ala yadayhi ṣìdá amọ́kìbẹ̀ ó máa gbọ́wọ́ rẹ̀ méjèèjì débi èjìká rẹ̀ méjèèjì wa idha rafa wa idha raka tó ká ti dẹ́rù kú fa'ala mithla dhalik yóò tún ṣerú ẹ̀bẹ̀ náà yóò tún gbọ́ méjì wa idha waqa'a lis tó bá tún lọ síbi ìṣùjú tó bẹ́ẹ̀ lọ forí kalẹ̀ alami sàtàlì yóò tún ṣe bẹ́ẹ̀ wàyídà kọ́mọ̀ nínú rọ̀kà àti tó bá tún bẹ́ẹ̀ dìde bí rákà méjèèjì tó bẹ́ẹ̀ lọ síbi rákà tó jẹ́ bí rákà méjì tó parí rákà méjì tó bẹ́ẹ̀ lọ sórí ẹlẹ́kẹta fáálà ní sàtàlì yóò tún ṣe bẹ́ẹ̀ náà ẹ̀ríkà a wà rí pé adóríbi sàábé mẹ́ta tó gba oríṣiríṣi àjọwà alimọ́lé kébìrì ìṣọ̀gbà ìlú aliana steven mali arabu hurairata sọ̀rọ̀ yàrá ta'ala kódà àtúntà tún la àtúndì àtúndà ìdùnnú ọ̀hún ìlànà ìwáyà míì náà ta fẹ́ látọ̀tọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbé àti ìmáàlì ní hajjul abdul ṣe wà ní wàhùnmá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tó bá rí báyìí àgbẹ̀ pé ìwáyà tí Abdullahi sọ̀rọ̀mà tó ń wáyé mẹ́ta wá àwọn eléyìí ó ti supasi yẹ pẹ̀lú pẹ̀lúùtì ìdí ni pé alẹ́kọ̀ọ́ àìdá ẹ̀lẹ́yà lọ́dọ̀ àwọn onímọ̀sọ́ra ẹni alimọ́sibítù àti kálẹ̀ kanáà mọ̀kọ́dàmù nàálẹ́ àdáyé. tẹ́bárí ẹgbàá wà àbí ẹsẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbà wá pé ipá wọn fẹ́ kan ni wọn ìgbà tí láwọn ilé ìpáwọn sọ̀hábà ló ń gbà ọlọ́kàn ìjọba yìí ẹnìkan wá gbá kíní gàdá ni pé á ah, nǹkan bá yóò sí o àwọn kan nǹkan bá yóò sí látọ̀dọ̀ ànábì o ẹ wá láwọn kan tí wọ́n sọ pé á ah, nǹkan bá látọ̀dọ̀ ànábì o ẹni tó ní kò sí òun ẹni òun ní nàáfi àwọn onímọ̀ wa ní alimusibitu mọ̀kọ́dàmù nàálà nàáfi ẹni tó fi kíní ìwọ̀n nílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó níwèé tì lọ́dọ̀ wa ju ẹni tó gbà dànù lọ ju ẹni tó lẹ́gẹ̀ẹ́sì kò sí lọ wọ́n ní kí ló dé wọ́n ní bẹ́ẹ̀ torí pé léyìí ana fi ó túnmọ̀ sí pé ojú tiẹ̀ tóun tó sọ ẹni tóun ní kò sí yẹn ojú rẹ̀ ò tó ló jẹ́ kó sọ pé kò sí ní sẹ́kùnrin aláàmà tó lùhàdé mùjáde muhammad nasiruddin albani rahimahullah wọ́n ni máa sọ̀rọ̀ kan lọ́wọ́ tí wọ́n náà wọ́n gbọ́ annafiyu laysa ilman annafiyu laysa ilman kó pàdé kan ní kò sí kìnnìkan àyùmọ̀kọ́ náà sọ̀rọ̀ nínú kọ́lá gbọ́pọ̀ nímọ̀ kódà ìwọ tó lè bẹ̀rẹ̀ máa ṣọ́ra ẹ̀rí ìdíkò wọn kò sí kí n kà báyìí sọ pé a mi ò mọ ẹ̀rí tí o sọ báyìí tí lẹ́bù rẹ mọ nù ìjọ ẹni bá mọ̀ bá dín kí ló wọ́n ti ṣe tóbi rọ pé àǹtọ̀ ọlọ́mọ òun rèé o pọ̀lú láti ní kò sí àti kò nínú òsì náà wọ́n yẹ pé mọ́sídù náà fi kọ́ ni ọ̀gbọ̀n lẹ́nẹ̀ torí pé òun ti ní ziyada ziyada ẹ̀ wọ́n tún wá ní ọ̀rọ̀ míì náà fáyidà lónà ọgbọ́n man hafiza hujjatun ala man ẹni tó yẹ gbọ́rọ̀ kan nílẹ̀ ó níbi ṣe ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn pé á ah, ànábì máa ṣe nǹkan báyìí wọ́n ní wẹ́n ní yẹn evidence ni ó jẹ́ against ẹni tó sọ pé kò sí nǹkan tó yẹ tó ní kò sí wàá ní àfin ah, tí wọ́n ṣe ní òsì ni pé ọ̀rí ọ̀mọ́ wọ́n tó lè fi sọ pé ó wà ní pé òun ṣe kí ni òun rí tó lẹ́yìn méjèèjì àmọ́ yín ló purọ́ àmọ́ yín ló nírọ́ òun wá olóòótọ́ ni ìwọ náà olóòótọ́ ni ìwọ náà wọ́n wá ní à ah, ànábì òfin ṣe báyìí ilé wa ní à ànábì òfin ṣe báyìí à ìwọ ń tiẹ̀ ọ̀sìnbẹ̀ jọta ànábì ṣe ló jẹ́ kọ́ sọ pé ànábì ṣe ajẹ́ pé lè ìwà bẹ́ jọta ànábì ṣe ló jẹ́ kọ́ sọ pé so Abdullahi ibn Umar ibn Khattab látara án tó ń sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ike wa kana la yaf'alu dhalika fi sujud fáànà bí i gbọ́wọ́ sókè níbi àmọ́ Malik ibn al-Huwayrith Anas ibn Malik Abu Hurairah táwọn padà wá gbégbà wá rẹ̀ àtẹ̀pẹ́ lọ́dọ̀ tí wọ́n tí ló wà lọ́dọ̀ wọn ziyada fẹ́rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì àwọn tó wá pọ̀ èèyàn mẹ́ta là ń wuyè ṣe ti èèyàn kan tó jẹ́ pé èyí tó lékè nínú ọ̀rọ̀ nínú mímọ́ ní tó mú wá gbogbo ìrìnàjò yìí láàárọ̀ yìí báyìí pé mọ́sálà yìí àwọn àkànlẹ̀ yìí báyìí ó mọ́ strange létí wọn. tó bá yá kan ọ̀rá kí àdìsí Abdullahi ibn Umar lọ bá wọn wọ́n lè bẹ́ẹ̀ lọ sátá bẹ́ẹ̀rẹ̀ láti kó gbogbo ẹ̀ wá báyìí ẹlòmíì máa ń wo bẹ́ẹ̀ sí ẹran bàbá wa tó ti máa ń kírun lẹ́yìn tó bá ti kábàrà lákọ̀ọ́kọ́ báyìí àmọ́ pé ààrẹ kan tún gbọ́wọ́ sókè mọ́ lẹ́yìn tí bíbí kábàrà lákọ̀ọ́kọ́ àwọn kọ́ bàbá wa Màlíkíyà ni wọ́n rìwáyà tí ó wà mọ̀ṣúhúrọ̀ lọ́dọ̀ Imam Málíkì òun ni ẹlẹ́yọ̀ kan èyí tó wà mọ̀ṣúhúrọ̀ lọ́dọ̀ rẹ̀ gan mélòó ni ẹ̀ta ló gbé wa ṣùgbọ́n àwọn bàbá wa yìí wá ṣe kí nìkan lẹ̀ yorùbá ara tàǹsọ̀ náà nù àwọn àbáwá tí wọ́n ń kírun látọ̀jọ́ tó ti pẹ́ wọn èyí wá ṣe kí nìkan báyìí aago méjìlá wọn bá wọn ń kírun aláwò lẹ́wà gbélé àwọn bàbá wa tó ń ṣe bẹ́ẹ̀ ìjọ náà tán ẹgbẹ́ nu tán ṣe mọ́ ibi tí mọ̀ wọn mọ oníkíní ọ̀nà ṣe mọ́ ọlọ́run kọ́ ṣáṣà fún mọ́ ìtọ̀kan lábẹ́ mọ́sálà yìí náà bákan náà lábẹ́ hadith yìí ẹnì kan ti kó àwọn ọ̀rọ̀ kan bẹ tí akànrọra kà akànrọra rẹ kọjá ń bẹ ó ní gbólóhùn pàdánù Muhammad sallallahu alaihi wasallam ó máa ń sọ rabbana walakal hamd sẹ́ni Allahu liman hamida pẹ̀lú rabbana walakal hamd. hadith yìí bí Abdullahi bin Umar ti gbà wáyé bá nàbì tí ń ṣe nù àwọn àlùfáà náà wáyé apá inú lórí yìí náà ṣe méjèèjì lárí káàdì náà lè máa ń ṣe ẹni bá wá ń kírun lẹ́yìn imam ẹnu lè kó wò ṣe báwo sì ni o ti ṣe ṣe yíò ẹni bá ń kírun lẹ́yìn imam àwọn onímọ̀ kan ní ẹni bá jẹ́ mahmoud kò gbọ́dọ̀ sọ kọjá rọ̀ bẹ́ẹ̀nà wọ́n kàlẹ̀ hàmì wọ́n sì mẹ́rin wa ẹ̀rí mi ẹ̀rí hadith Abi Hurairah ma'aru ti mẹ́rin Bukhari àti Muslim alábìíní innama ju'ila al-imamu bí ìbùtàn náà àti kí á lè fi máa bí ẹni tá a ṣe gbé mọ́mù kalẹ̀ fún yín ní kíkẹ́ lè máa wù kọ́sì fala takhtalifu alayhi alábìíní ẹ̀ gbọ́dọ̀ yá pa ìmọ̀mù tá a fọyín fa idha kabbara tó bá ti ṣe Allahu akbar fakabiru ìgbà náà ni ẹ tó ṣojú وإذا ركع تبا في ركوع فاركع متين ركوع وإذا قال أنا أن تبا في صوتي سمع الله لمن حمده تبا في يقولوني فقولوا إذا يوم صدقني ربنا ولك الحمد سبحان الله وعفاك جواب ذلك شريف الزانة بني قول ما ربنا حديث أبي هريرة كتب عن رجل عالم من البخاري تلمي سنة الدوام مرفوعا قال إذا قال الإمام قال بنتي ما هو بعد قسمي الله لمن حمله فقولوا أيما تقول ربنا ولك الحمد أو أحاديث قل علينا مي وإلا رضواني أجت الإمام بلين الإمام إن تو وما ربنا ولك الحمد اسمعوا من عظيمة الإمام الشافعي وعطاء ومحمد بن سيرين àtàwọn mímọ̀ àwọn àfá àwọn ní nkún ipe ma'amumu ni o imamu ni o mùfáàrìdù ni o tó jẹ́ nífi ń dárò kí ẹni tí ń imam ẹni tí kí lẹ́yìn imam abẹ́ni tí ń dárò kí wọ́n ní gbogbo ẹ̀ ní pé tó jẹ́ súnà òní ká kó gbogbo lóhùn méjèèjì papọ̀ a sọ sẹ́mi Allahu liman hamidahu a sì sọ̀rọ̀ bánà wọn lè sọ̀rọ̀ hàmù ẹni kí ló dé. wọ́n ní sẹ́ àmọ́ pápọ̀ sílẹ̀ tá a ti mọ̀ látọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní in tó sọ fún wa pé sọ́lù kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mò ń kírun nínú tó báyẹ kékeré bá nẹ́bí ti wá ń kí ìhùn láti jẹ́ kí Abdullahi ibn Umar ti já mọ̀ pé wà kọ́ọ́lá bá nẹ́bí dẹ̀ máa ń sọ níbi rùkú pé sami Allahu liman hamidahu rabbana wa lakal hamd èyí ò jẹ́ kí àwọn onímọ̀ míì náà wà ní báyìí wàhálà kulli hal ọlọ́wọ́ bá lọ́ba tó onímọ̀ jùlọ ẹgbẹ́ bá ti ṣe táwọn afá bá ti ya pa ẹnu àáwọ ẹ̀rí àwọn mélòó ẹ̀rí àwọn méjèèjì àwọn mẹ́wàá mú àdéhùn mẹ́wàá wá tó sí ní bó ti jẹ́ aládàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àdìsá mi ò rí lánàá mọ àdéhùn ni ẹnu kàn wọ́n ní bí ẹgbàá wà kan fún wa pé ìgbà kọ́lẹ̀ ìmàn pé tí mo bá ní pé sami Allahu liman hamida falyakul man wara'a ẹni bá ń bẹ lẹ́yìn ẹ̀ kóhun náà sọ pé sẹ́lẹ̀ aláhùn ní mọ̀lẹ́hàmìlá alimamu tààrà kọ́tù ní ọ̀ṣẹ́lẹ̀hùnmá àwọn ni wọ́n mú wá ẹni bá rí àwọn àlàyé ọ̀rọ̀ àmọ́ wọ́n mú lábùbù míì náà wá ibi lábùbù yẹn tó wà náà ni pé fàlíyàkùn وقال هذا والمحفوظ بهذا الإسلام أي تطلقوا لهم تشعروا المحفوظ لكي ربنا ولك الحمد لله كيش سمع الله لمن حمده أما على كل حال أنا أقف على كل لك bí ẹnu àwọn afọ́wọ́sí kò lórí ọ̀rọ̀ òun rèé àmọ́ ọ̀gbọ́n àwọn àlàó ó nílẹ̀ báyìí قل سمع الله لمن حمده ربنا ولك الحمد ó ti ẹ̀ṣẹ́ pé a rí àwọn ọmọdé àbí mi ṣẹlẹ̀ mi mọ́mọ́ akẹ́kọ̀ọ́ mi mọ́mọ́ ìgbàṣẹ́mọ́ ọmọ àti ìbò hàmẹ́fà àwọn ọmọ ní ìmáàmù sẹ̀mí àwùláwù ni wọ́n ní hàmídà wù nìkan ní wù kò gbọ́dọ̀ sọ pé rọ̀bánà ọ̀dọ̀gbọ̀dọ̀ wà á lọ́kọ̀tà ìmáàmù wọn lè kí ni wù àwọn mistake ni èyí tó ń tí mọ́ máa lè kí ní kò gbọ́dọ̀ wí àwọn sàbí ànábì náà jù wọn lọ wọn sọ pé ànábì máa ń gé ní wọn ń rí ilá ọ̀rọ̀ mọ́ máa lè kí òsì lálàáfíà ọ̀rọ̀ àwọn onímọ̀ sí pẹ́jù ọmọ dẹ́rùbà wọn láti dànù pẹ́jù ọmọ dẹ́rùbà láti gé ní àtìsàtò ní máa lè kí ló sọ sí ní kan fún àkótó lọ ó ní kó lọ àlè kó nẹ́nìkan sọ̀rọ̀ kó lè dá padà bẹ́ẹ̀ òun náà sì lè sọ́kọ́ bò gan létí ọ̀rọ̀ rẹ̀ gbọ́rọ̀ ìyá ẹni síbẹ̀ fún ni Muhammad sọ̀rọ̀ so àmọ́ wá ti ń kọ̀rọ̀ òun ní mímọ́ tọ́rọ̀ ní mímọ́ ò ti bá èyí lọ kò sí láì ká kíkí ní má ti jẹ́rù ọ̀rọ̀ tàwọn tàbí bá níbi tó bá wọn nínú kó lórí ó fi kọ bàláàdà tó rọ́bì náà àdáàdà rọ́bìlẹ̀ àlàmọ́lọ́dà kọ́ùlà àbí àjọláàmù kọ́tí nígbà bí wọn ọlọ́run tó tó yẹ kórí rẹ̀ tí wọ́n mọ̀ lọ́mọ ẹni tó dá ọ̀rọ̀ àbúrò àdìbá padà á ah, bóòlù àbúrò àdìbá òjò á jẹ́ alọ́kùn mojú kò fún wa tó mọ̀mọ́ ta á sọ́bà fún àwọn onímọ̀ kọjá bó ti ṣe yẹ èyí tí ó wá lálàáfíà àdánù gbogbo ẹ̀ òun náà nígbè kò sí ìmáàmù kó wí méjèèjì nígbà òkè nílẹ̀ látọ̀gbà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam mọ̀nfàdì náà ẹni tí ń dànù sí kó náà wí kíni òun méjèèjì ẹni bá wá jẹ́ màmú ti ń bẹ lẹ́yìn ìmáàmù ti ń bẹ láàrin bí wọ́n là nínú ìmáàmù wí méjèèjì ànábì sì ni àmọ́ tí ó bọ̀ tuntun lọ́tún ọlọ́kà ìhàmù tọ́ tọ́kẹ́ máa sọ tó nẹgbẹ́ sí máa wù í sẹ́lẹ̀ aláwọ̀ ní manhamila ẹ̀rẹ́ kò sọ pé máa wù í sẹ́lẹ̀ aláwọ̀ ní manhamila èyí jẹ́ káwọn afáà tí wọ́n mú yìí náà ọ̀rọ̀ torí yóò náà ẹ̀rí mo lọ pọ̀ púpọ̀ náà ó ní pé afẹ́ káwọ́ sókè ṣẹ̀gbẹ́n bí àwọn tá a kà nínú àwọn ọ̀rọ̀ tá a kà síwájú ẹ̀ka sọ fún wa pé wọ́n kà sókè débi wo ibi èjìká ayé ẹ̀kọ́ ẹ̀ka sọ fún wa pé wọ́n kà débi wo ibi èjì a sì rà kọ́ lẹ̀ ibi sàbíyẹ yìí ayé ẹ̀kọ́ ó lọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí gbogbo ẹ̀ ló ṣe kínú gbogbo ẹ̀ but òpin ẹsẹ̀ káwọ́ sókè nígbà wà múnú kò káwọ́ sókè rẹ̀ lọ òkè ó lọ gbogbo láti bí gbogbo báyìí kò gbọ́dọ̀ kọjá bí ètè rẹ̀ bákan bá ti ṣe wí àtẹ́lẹwọ́ wa yóò mọ̀ kọjú wájú báyìí ní mọ́mọ́ ṣe báyìí ẹ̀dẹ́ wọ́n ti jọ mọ́ lọ báyìí ẹ̀rọ ìwé rà má gbé kọjá ọlọ́sọ́mọ̀ ni so ẹlòmíì dìde ọlọ́kọ̀ àti báyìí wọ́n náà wọ́n ti bá wọn mọ́ gbogbo ẹ̀ gbogbo ọ̀rọ̀ máa bá حق الله سبحانه وتعالى وتعرف وما يقول سبحانه الله وحمدك إن شاء الله إلا أن أستكرك وتعالى حال السؤال إلى يوم تعالى جمعنا شكوني هذه أوكي بدي شيء بتعالى طيب آه، تفضل عليكم السلام ورحمة الله طيب ولك الحمد طيب ìbéèrè tí wọ́n béèrè ni pé pàdánù tí ìmáàmù bá ń kírun fún wa àwa ní aláàdínláàdì máa ń wí méjèèjì sallallahu alaihi wasallam àwọn wa nìkan ìmáàmù wa fẹ́ ọ̀sọ̀rọ̀ sí ìmáàmù wa náà wa fẹ́ wí ìmáàmù wa náà wa fẹ́ wí pé ṣé yóò wí méjì tó yẹ lówó lọ pé sami allahu liman hamida rabbana wa lakal hamd níbẹ̀ ni ó ti wá wí sami allahu liman hamida tí ó wá wí rabbana wa lakal hamd tí ó wá wí òní jẹjẹ kò sí láì níbi tí ìmáàmù náà bá wí sókè tíkẹ́ni tí àwọn èèyàn ti gbọ́ ẹlùmọ̀ tí méjèèjì ní òwe àwọn èèyàn ló sì gbọ́ láti sọ ẹ̀kọ́ tá a fi máa ń wí lẹ́ẹ̀kan ṣẹ̀ní Allahu liman hamida òun lè ní ọmọ wíwọ̀ láti wú láti lè rọ̀kọ́ tó bá wá dé onídùú tán ni yóò ṣe wá sọ rabbana wa lakal hamd ṣùgbọ́n ó lè wí òkè láwí èyí tó lálàáfíà jù pé àwọn àsìkáàrù ní ó tẹ́lẹ̀ rabbana wa lakal hamd ṣe yóò wí gbogbo ẹ̀ papọ̀ kó wá sọ ní jẹjẹ àmọ́ àmọ́ wí àwọn kan báyìí sókè kẹ́ni tí kò mọ̀ ó lè ṣe kínú ó lè mọ̀ wà mí mọ ẹgbàgbà lọ́nà bẹ̀rẹ̀ àlẹ́ wọ́n wá níbi ti àtàmì pé lára nǹkan tá a mọ́ ń kọ̀ jẹ́wò ìmọ̀mù fún ìmọ̀mù lẹ́yìn báyìí náà pé ìmọ̀mù ò gbọ́dọ̀ sàmì hmm. súnà ní kí wọ ìmọ̀mù tó kírun fáwọn èèyàn kó ṣe kínú kó sàmì á ní ìmọ̀mù náà ó sì gbọ́dọ̀ lọ sókè bí àwọn jàmọ́ náà ti fẹ́ wí àmì kí ohun ìmáàmù àtàwọn jàmáà sáwọn jàmáà ló mọ̀ sọ ohun tiẹ̀ kó wọn lè bá àráyìn papọ̀ mọ́ ohun ìmáàmù ṣe ìmáàmù ó wí ókè jàmáà ló sì wọ́n sì wí sí wọn ọlọ́mọṣà fún aláàbọ̀ ìyọ̀rọ̀ aláwọ̀ téèyàn dájú yàtọ̀ kó má sọ̀rọ̀ wọ́n ní ìjó necessary pé tí ìjọba bẹ́ kírun sókù lára ní ká dákẹ́ bẹ́ẹ̀ ló necessary nínú ẹ̀kọ́ afẹ́wẹ̀ òkú ó ní pé ká mọ̀mọ́ òjò gbìtà tí ń wẹ̀ fòkù ọwọ́ ní respect dẹ̀ ní fún òkú yẹn ṣùgbọ́n táwọn bá wá sí pé necessity pè fún pé ká sọ̀rọ̀ mọ́tò mo kọjá yìí náà èyí tó ọ̀tún wá ní sọ̀rọ̀ mọ́ tí màá hmm, hmm, hmm, ah, ah, ah, ni ọmọ sọ̀rọ̀ rárá má sọ bẹ̀ sí ilé ẹjọ́ náà wí kò sí láì bíi ẹtí wẹ̀ lọ́wọ́ ah ẹ bá mú aṣọ yẹn ah ẹ bá mú ọṣẹ yẹn ah ẹ bá mú gílọ́ọ̀bù yẹn kò sí láì fi ń bẹ̀ ní tí ó ní láti sọ ni àwọn ìyá tí ń wẹ̀ lọ́wọ́ sọ wá ní ah àbẹ̀ ìyá àbá kìlọ̀ àgbẹ̀ yẹn gbogbo tí wọ́n yọ lójọ́ sí ibi àwọn tiẹ̀ tí ń wẹ̀ gbà ah ah olùdúró àwọn ẹgbẹ́ báwọn àbíkọ máa rọ ẹjọ́ míì náà tí ó necessary àbí ẹ̀ńdẹ́jọ́ wú ẹ̀kọ́ ẹ pé kẹ́rámọ̀ wà ń bẹ̀ níwà bí pé tó ṣe ń so ibẹ̀ yẹn gbọ́dọ̀ wà níwà pé ẹ̀ńtẹ́ ń wú ẹ̀ fún yìí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba that moment so a gbọ́dọ̀ sọ̀dẹ̀ ní ilé ẹjọ́ káwọn dábàá fẹ́ kírun sókù lára ìjọ tún necessary káwọn wọ bàtà ayé ẹ̀kọ́ ni à ń wọ bàtà à wọ bàtà ó depend tó bá pé la tí ó rẹ̀ jẹ́ gbangba wálé à kò sí láì fi ká wọ bàtà tí irun tó kù lára pẹ̀lú pé a chẹ́kì bàtà wa á lè ni ká chẹ́kì abẹ bàtà wa wò bóyá ẹ̀gbìn ilẹ̀ ní abájú pé kò sí ẹ̀gbìn ilẹ̀ kò sí láì fi ká bàtà tàbí kí irun bàbá tuntun bọ̀ náà onígé ni onílàjì alábùwà Muhammad sallallahu alaihi wa sallam lílẹ̀ nígbà tó sọ ìbùkọ́rí ó ti kírun fáwọn sọ̀hábà yìí irun tá a máa ń yìí ó ṣe mo kó ìrún nọ́mbà ìrún ẹgbẹ́ náà nù ara rẹ̀ ìjọ ti kí o lọ́wọ́ anábìkí wọ bàtà wọn náà wọ bàtà wà ló kí o lọ́wọ́ anábìkí wọ bàtà náà ìkan náà àwọn sàhábà ni wọ́n láì àlejò àwọn sì rí àwọn náà ọmọ ń gbọ́rọ̀ fún ànábì náà ọmọ ń gbọ́rọ̀ sí ànábì lẹ́nu náà àwọn náà bá bọ́ anábìwá adájú ló máa fi lọ́gbà ẹ̀ẹ́dẹ̀ tí gbogbo yín gbọ́ bàtà ah, ìgbà tá a rí tó gbọ́ bàtà làwọn náà ti gbọ́ bàtà anábì àánú kò lẹ́sẹ̀ sí ìgbà wọn ètò mẹ́mi bọ́ bàtà mi pé ńgbà mú kí n lọ di pé lílù wá bá mi lórí irun ó sì sọ fún mi pé bàtà tí mo wọ̀ tẹ́tẹ́ kí ní bẹ́ẹ̀ ẹ̀gbin alábi àtọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní bá fẹ́ wọ bàtà ẹ máa wá bẹ́ẹ̀ bàtà yìí dáadáa èyí òun tó bá jẹ́ ìta gbangba tó owó náà wá wo kọ́ wá wọ mọ́sálásí wà ní wá sùn tó lẹ́yìn pa lẹ́tàìlì àtúntò rọ́ọ̀bì síbẹ̀ kí ọ wá lọ fẹ́ wọ bàtà kan ní kò sí gbẹnu bàtà rẹ̀ bí ò bá sí gbẹnu bẹ́ẹ̀ kò sí ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ so all be haraj ọ ló jẹ káwọn ẹlòmíì ò lè wà comfortable ara wọn ní ẹlòmíì wà jẹ nígbà tàbí àwọn tó bá wà irritating ẹlòmíì so ọ sì gbọ́dọ̀ máa sọ kíní àwọn èèyàn bí ìjọsẹ Allahu ta'ala. ọlọ́mọṣẹ́ àṣàrò wa well èyí tí àwọn àlùfáà máa ń ṣe lálàyé pé orúkọ tá a gbọ́dọ̀ fi sọ àyè àbí ẹ̀dá kankan oníkẹ́lu allah àbí arrahman orúkọ méjèèjì yẹn ẹ gbọ́dọ̀ fi sọ ààyè kankan ẹgbọ́n ọ̀rẹ́ tó wá ní pé allahumma àdúgbò wa ní arrahman international school ẹ yá àti ìdọ́fà sí lára ni bóyá ibadullah àbí ibadurrahman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn ọkọ̀ tó kù al-Latif alìkíní kan àlèrígbá àwọn ọkọ̀ tó ṣe pé ìtumọ̀ rẹ̀ máa ń bẹ lára àwọn ìdágbà mi al-Hakim ọlọ́ọ̀bá lọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n àbí bàbá rọlọ́gbọ́n mi náà àlèbọ́n àgbébọ́ tí wọ́n wọ Hakim wọ́n ṣe kí ni ọgbọ́n ọlọ́run fún làkà ìgbà tí wọ́n ẹ̀sìn ọ̀gbẹ́rẹ́ al-Hakim ṣe wọ́n láwùjọ àlẹ́ ẹ̀yìn tó bá ti understand ẹ̀sìn ìhùn lẹ̀ yìí tó bá ti understand látara tí travel pẹ̀lú alẹ́ tó fẹ́ travel tó fẹ́ travel kó nàìjíríà gbogbo èèyàn ní sáko nàìjíríà lọ́dún rẹ̀ nàìjíríà ní sún àwọn èèyàn alọ́wọ́ sáà ló ń bọ́ wa ẹ̀ka ìjà sọ̀rọ̀ àwọn gbogbo tá a bá lọ náà kí a máa ronú pa ìsìn wa nípa ẹni ìlú tí àbàfẹ́ lọ. a ní kí ni wọ́n travel náà tó àmọ́ ronú pa ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn ìyàwó rẹ̀ ẹ̀sìn àwọn ọmọ rẹ̀ ọlọ́run máa ṣe lọ́nà gbogbo àwa ní látara bí ẹ̀bẹ̀ travel yẹn wá níbi marriage certificate ṣàmọ́ níbi náà ẹni ṣé yàn ní lọ ṣe court marriage látàrí pé ìyẹ̀bẹ̀ travel náà well àkọ́kọ́ ni pé court marriage mọ́ bá wọn débi ẹ̀ nítorí àwọn ìyapa ṣẹ̀ríà tí ó ṣe kínú tó pọ̀ lọ́wọ́ ẹ̀ káwá ní nítorí sàtífíkẹ́ẹ̀tì pé kò lè fi púrúfù kó ti níyàwó ni ní tí mo mọ ìwà mọ̀ tó ń tú mọ̀ yí bá yapa o ó ní pé èèyàn lè lo any certificate kódà tí oṣù ti pọ̀ marriage certificate táwọn organisation tó bá wà registered abẹ government èèyàn lè lo vat Lagos state government ní aláwùsá wọ́n máa ń fún yàn ní certificate ẹ lọ wo bí a ṣe mọ̀ yàn sẹ́lá aláwùsá náà tó bá rò pé ń ah, bẹ̀ ẹ dákun ó dàbá kà lọ bẹ̀ kan lọ department ìbẹ̀rẹ̀ à ah, ìyàwó mi rí o adọ́fẹ́ra wa adéṣọ́kà ni o adẹ́gba marriage certificate ni wọ́n fún wọ́n ìjù ẹ̀ fún ẹ̀ tó jẹ́ ó dẹ̀rẹ̀ àwọn dẹ̀rẹ̀ tí ó gborúkọ kìnnì Lagos state kìnnì kan sẹ̀tẹ̀rì àti mosque àbí ó gbèsè so ká mọ̀ wùlẹ̀ dára ọlá ẹ̀rọ organization míì náà táwọn yẹn ń dá lẹ̀ lórí pé báwa dé this time àwọn náà lè fi ẹ̀ certificate so tí wọ́n eléyìí bá ti wúlò fún wa láti lè fi ṣe ilé kò sí nǹkan tí ó burú mẹ́ ọlọ́wà èyí ò sì bẹ́tà ìdá ọ̀rọ̀ ìkóso ọdún tó yẹ ká kó sí náà. wọ́n ti dé ní ìyàbá wọ́n ní tàbá ń kírun tàwa tàbá tí a táàkó jẹ́jẹ́ tàwa débi àmì pé wọ́n gbọ́ ṣéèkì ọmọdé ṣéèkì ọmọdé lè yọ̀ọ́ sí pé ṣó bá àwọn nínú Islam tíra kan bẹ tíra àwọn malikiya ni pẹlẹbẹ ní báyìí kò ju ewé méjì àti mẹ́jọ báyìí lọ asábẹrẹ ní màtá ni àwọn àgbàlagbà ń lè lù báyìí wọn ni sọlá àtàjẹ àwọn ọmọ àwọn bàbá ìmọ̀ọ́mù jẹ ta bàbá ìmọ̀ọ́mù jẹ ni àwa náà bá lé pẹlẹbẹ báyìí tó ọni ní o sábà ti lọ́jà mọ́lẹ̀ sábẹ́ẹ̀lì màkà ní pẹlẹbẹ inú tíra àwòrán wà níbẹ̀ làwọn bàbá wa ti kà nílẹ̀ yorùbá yìí tíra wa ni tíra ti máa mẹ́rin wa kò má yà kúránì wa kò sábẹ́ ibi gẹ́gẹ́ mẹ́rin wọ́n kàn wọ́n kàn máa dà rọ́lẹ̀ lọ náà ọ̀rọ̀ yóò ó ní hadith àti sọ pé man wafaqa ta'minuhu ta'min al-malaika tẹ́ni tí àmì rẹ̀ bá tó sọ àmì imam àmì imam wà lẹ́sìn ilé àmì àwọn màláìka tó imam ṣe náà sọ àmì imam kó lè ṣeré ìdáwọn màláìka pọ́nà kò lè yẹni náà ojú kòkòrò tí wọ́n bá ti wá ṣèkì bọ̀dí rẹ̀ sọ́tún tó yí ká ọ̀tún tó yẹ kiri ẹ̀dọ́ èèpó ni bàbá Tinubu ti sọ̀rọ̀ kiri rẹ̀ mo bẹ̀rẹ̀ mo dọ̀bálẹ̀ ọ̀tún aláàánú di wí kiri rẹ̀ alákòlè ha ọ̀rọ̀ tí wọ́n bá ti yíra bẹ́ẹ̀ ó máa fi aláàtì àwọn ẹ̀jẹ̀ mọ́ pé mo ti ń mo ti ń ṣe àmì láti ráàbà ládẹ̀lẹ̀ láàrin so ibi táàtì mọ́ sọ àmì ìmọ̀mù níbi tí wọ́n bá ti kéwú sí òkè níbi táàtì bá ti kéwú jẹ́jẹ́ ìwọ náà ni ọmọ dáa nǹkan rẹ̀ ṣe wallahu ta'ala ààlà. àmì ṣe obìnrin tó lè lo ipò nígbà tí ọkọ ọba ti ń lé láti tó tó lè fi fún pé ààrẹ láti ṣe pàtífà ààrẹ. bẹ́ẹ̀ a ṣe obìnrin lè lo àwọn ìrẹsì ló kọ̀ tí wọ́n fi wọ́n pé orúkọ àwọn kálífù ṣọ́ọ̀tù má ti kọ́ sínú question ẹjọ́ obìnrin lè lo dídò tí ò bá sọkọ rẹ̀ nílé kí a lè fi mọ satisfy ara rẹ̀ tọ́yì aláàlámùtù Ṣawkani ọ̀sẹ̀mọ̀kúnmọ̀ wọ́n ní ìsàlá ìkéde kan pa lẹ́sìnà nípa masturbation tọ́ wọ́n wá sí gbogbo àwọn ọmọ tí ó ń fi ìdààmú bá àwọn látara bíbí àwọn níyàwó àbí kò síyàwó nílé o tọkùnrin ó máa wá bóòlù ó ṣe ti àtọ̀ síta ara rẹ̀ ló balẹ̀ obìnrin náà ní tí mo ń dààmú àwọn náà tí ṣáwà bá débì kan náà lára obìnrin òun náà kò pé á nǹkan kan gbọdọ̀ kọjá lójú ara nǹkan kan gbọdọ̀ ṣe kí ni kò gbọdọ̀ kọjá láwọn afáàfin wa gbé mọ́sí aláìjáde lásìkò gba yẹn àwọn obìnrin jọ náà àwọn ti ṣe fi advance ẹ̀ náà lórí gbogbo ẹ̀ láti lórí internet méjì àwọn amọ̀lọ́gbòdì kìnnìkan ṣe pé àwòrán rẹ̀ wọ́n mú òdì ẹ̀bí àkéjà mọ̀ náà fi máa ń ṣe wọ́n fi àwọn nǹkan kan bíi rọ́bà kan bíi òwú kan náà fi máa ń ṣe bíúdì láyé ìgbà náà wọ́n wá bíúdì ẹ̀ sílẹ̀ pé yóò sì dàbí nǹkan tọkùnrin tọkùnrin mọ́ yóò fi ṣiṣẹ́ wọ́n wá ṣe wí pé yóò gùn níwọ̀nba yóò mọ̀ níwọ̀nba obìnrin ní pé àkè ìmárì àbò márì ọkọ kú wá máa láti lè fi satisfy ìdí èèyàn tí wọn náà tó a gbọ́dọ̀ wọ́dọ̀ àwọn àlùfáà pé ọ̀rọ̀ yìí lòun ti jẹ́ òtítọ́ bíi náà ní ojú ìsìn náà ọlọ́wọ́ àlà ọ̀rọ̀ ìsìn náà fúnra rẹ̀ náà sì lágbára nínú láàrin àwọn àlùfáà èyí tó dáa jù tó fìyàn lọ́kàn balẹ̀ jù atóbìnrin oníkàdúgbò jìnà sínú nǹkan rẹ̀ ẹ̀ẹ́ ara mi wá ṣe lọ́lọ́kọ̀ pẹ̀lú mari ah ọkọ mi ti travel láti oṣù mélòó pé ọkọ ẹ pé ah mo ti níbi fún nǹkan báyìí because primary assignment rẹ̀ ni yìí tó bá lọ secondary ló dé òun ni o wà lọ pé ah níjẹ́ mi náà lọ ṣe èyí mi o wò ó ya fi fi ẹlẹ́kọ́ lọ́dọ̀ èrì mari kò ní fàyí lẹ́kọ́ fi lọ ṣe ìdìná láti sheikh islam tèmi rahimahullah muhakkikun amudakik muhakkikun amudakik ọlọ́wà kẹ́dùn tèmi àfáàní o pẹ̀lú alẹ́ ẹ̀kọ́ àwọn tó kọ̀ fáàmù gan-an mu ọlọ́wà ibà yìí ló kọ̀ fáàmù yà nínú kú dídí kẹ́kọ̀ọ́ kọ̀ fáàmù ẹni ó kọ̀ fáàmù níta ni sheikh islam ìlú tèmi àwọn ilé kọ̀ fáàmù ìlú tèmi àdúrà pa ọ̀rọ̀ kan دو ọ̀nà sábẹ̀rẹ̀ sáwọn àfáà tí wọ́n ti lọ náà wọ́n ní ìdá kọ́ọ̀fà alẹ́ nẹ́fì ìlànà tó bá ti dé lẹ́gùn kan pé ibi tí ọ̀rọ̀ kìíní yẹn ti dé lára ẹ̀ ó ti wá ti ń di pé ẹni kò má ṣe ìsìn náà òun ò sì lọ́kọ èyí tí ó fi wá lọ rí tẹ́ra lẹ̀ ṣe zìnà tó bá ti ń di lẹ́gùn pé zìnà ló kù tó fẹ́ mú ní option wọ́n ní sọ pé yá dídò náà ni ó wà lọ rí lóhùn kó fi gúnra rẹ̀ gúnra rẹ̀ gúnra rẹ̀ gúnra rẹ̀ tó bá dẹ̀ rí pé àrò òun ti balẹ̀ ó ṣe kíni kò wá bìtú sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí nìṣó irú àwọn abúlé àti abúmọ̀ ẹ̀mí kò yẹ kó kò kàn wọ́n báyìí ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀yìn náà ẹ̀yìn mo ti sọ kí mo jọ nígbà tí àjọ ìjọba tó wá sọ mi báyìí pẹ̀tọ̀ ìṣàlá ètò ń bọ̀ làwọn ọ̀ṣẹ́ àkúbẹ̀ ẹ̀ ẹ̀ wà nínú jọ yín ìkan náà ọmọ ìyá pè mí jẹta náà ní kan náà àfa ọmọ sábà bá wọn ṣàwádà pé ẹlọ márì ẹlọ márì àtà ẹni wá ń kí ní ẹ̀sùn apàdà pọ̀ sí tuntun wa pé àwọn ìwọ́n bèèrè kí ní àwọn ìláìsẹ̀ wọn ètò ó kẹ́ ẹ̀sùn tó wá jáwọ́ ní pẹ́ wọn àtàkọ́ pàdé ọ̀dọ́ wọn pé á àbó ọ̀dà àbájọ amárì oníkẹ́lẹ̀ máa fún òṣèlú pẹ̀lú àwọn ti márì láti ìgbésù mẹ́lẹ̀ ọ̀gá bàrọ̀ tàlá rẹ̀ ẹ̀yọ́ ọ̀kẹ́ padà á jẹ́ pé ẹ̀sáàtì wa fọ́n sọ báyìí rárá rẹ̀ bọ́ọ̀dì pẹ́yìn wọ́n sọ ẹ̀bọ́n ní ti mi níbọ̀ mo ti parọ́ fún wọn ẹ wà lọ sòtọ́ fún wọn padà ẹ wà dáwọn ní òun mọ̀ pé kí n tẹ́tí mọ́ sáwàdà ló ti mi níbi ẹ mọ̀ wulẹ̀ ní sáwàdà wọn personal problem tèmi ní tẹ̀sí sáwàdà tọ́ tó bá yẹ kí tèmi náà ti lẹ́ tèmi lọ́dọ̀ àwọn fúnà ìyá ìyá lọ́gbọ́n ala kulli hal so Ibn Taymiyyah rahimahullah wọ́n gbà pé tẹ́ni ó bá ti kọ́ fà àlàyé tó bá ń dé lẹ́bù pé ah bóyá kó wá ṣe ìdìnnà lókù àbí kí ní ìdìbẹ́ yí wọ́tá yányá èyí tí ó fi wá di ìdìnnà eléyìí lóòótọ́ àwọn apá kan gbà pé kò bá ṣẹlẹ̀ àtọ̀tẹ́ kan yá eléyìí sẹ́pẹ́rẹ́ ju ìdìnnà lọ. títí ló fà á yà táwọn afá tí wọ́n ń ta kó masturbation tí wọ́n ń lò bó tiẹ̀ ṣe ní kó wà direct but òun náà ni ọ̀gá yà ní ibi tọ́lọ̀ bàbá sọ sọ́lọ́tù náà tọ́lọ̀ bàbá sọ anúwà dára ti ń ka àwọn qualities ń bẹ lára àwọn olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ni ọ̀lẹ́bí iná yóò hásù lónà àlá ọ̀lẹ́bí iná yóò hásù lónà àlá fòrò sí ilà àlá àjùwájú ọ̀hún máa mẹ́lẹ́kẹ́t àìmánu ní sọ́lọ́tù náà asọ́lọ́tù lẹ́mọ́ iná ọ̀nà kọ́lá ọlọ́run ọba ní àwọn ẹni tó ṣe pé wọ́n máa sọ abẹ́ wọn illa ala azwajihim tó bá fẹ́ fi abẹ́ wọn èyí ṣe é ní ìgbádùn ọ̀dọ̀ ìyàwó wọn ni wọ́n ti lò ó. àwọn bí ó bá dọ́jọ́ ìyàwó wọn máa máa lákẹ́sì yóò jẹ́ ọ̀dọ̀ àwọn ẹrú wọn. ẹ máa wo báwọn aṣọ ọlọ́bí ààrẹ pé òmìnir ìbítágọ́ wọ̀rọ̀ adáàlíkà ẹni tó bá wá lọ wá ọ̀nà míì láti fi satisfy ọ̀dì rẹ̀ ìyàtọ̀ sọ́nà méjì tí ọlọ́run dákọ̀ yìí pé ìyàwó ọkọ ti yàwó àbẹ́rù yìí lómi ah, ọlọ́run nípa òlà ìka òmùlà àdó àwọn wọn olùkọ́dá àlànà wọn tí ó bẹ̀rẹ̀ láwọn àbáàkọ́ ti wá sí gbogbo àtẹ̀yìn bá wá ń masturbate ó dàbí ẹni tó ti ń wọ́nà àbáyọ ní ibòmínú ọlọ́run kó mójúkó fún wa ọlọ́run sáà ìdájọ́ ọba ṣe nìkan pẹ̀lú oyún nǹkan burúkú ni ọlọ́mọdé ọlọ́run ṣe torí túmọ̀ rẹ̀ ni pé wọ́n ti kọ́kọ́ ṣe ìṣúná àríwá bọ̀ túmọ̀ rẹ̀ wọ́n ti kọ́kọ́ ṣe ìṣúná. kíní ó kọ́mọ̀ nílẹ̀ Yorùbá wa yìí náà àwọn yóò fọ́nra àwọn olóyún tán ó yẹ kí wọ́n wá ṣe ìṣúná lọ́wọ́ àwọn alágbàpọ̀ àbá àtàwọn bẹ̀rẹ̀ àwọn náà tó mọ bá wọn ṣe kó làwọn tó mọ ẹ̀kọ́ ní ìjọba ìlú ká burúkú ní kíní. mo ti rí kan rí ìyìn ríru ẹ̀ mọ́ náà òṣèré jẹ́ ríru ẹ̀ mọ́ àmọ́ mo mọ̀ pé ó pọ́ sínú kò ti máa ṣẹlẹ̀ dáadáa. àbá àkànná máa ń bá ní ṣe fóònù gbà náà wọ́n á máa dábàá lọ sọ́dọ̀ àwọn àgbà tá a máa lo iPhone four s four kìíní kan kì í sì pẹ́ tí mo bàjẹ́ torí London news ń gbọ́ náà pé <laughs> pẹ́ bàjẹ́ sòwò wa máa jẹ́ kí n máa lọ́dọ̀ àfáà ìdáná tí wọ́n á dé bẹ́ẹ̀ àfáà yà á máa sọ̀rọ̀ mo kẹ̀ sí lẹ́jọ́ pẹ̀lú wọn bá tó ń sòdì níwájú ilé wọn níwájú ṣọ́ọ̀bù wọn pàtí ńlá ń bá wọlé òde rẹ̀ ṣe lé ní ṣáàṣù ìta ń ṣe lé ní ẹ̀ tí ìlú ilé ìlú ìlú ilé òde ní ìrírí ní àdúṣe àmì ìrírí àbámọ̀ làtàn pín àdúṣe wà á mo yìí rí ẹ̀ pépé àwọn ọjọ́ ìwò yìí wọ́n ń ṣègbéyàwó lẹ́nu ọdẹ tó ń ṣèkó mọ sẹ́yìn náà lẹwà nínú ìrírí ìwé òfin pọ dágà òun ìmọ̀ṣẹ́kó máa fi àwọ alẹ́ ríru eléyìí rí bó oró ti jẹ́ ìṣàlàyé oníbẹ̀rẹ̀ oníbẹ̀rẹ̀ ti jẹ́ ni pé àwọn ẹni tó ń ṣèyàwó wọ́n ti bímọ ọdẹ ti bí orí ọmọ tó pọ̀ síbọ̀ akọ́bí ọmọ wọn òun wá ń ṣèkó mọ léni fọmọ tóun náà fún ẹnìkan lóyún tọbi lò so akọ́bí wọn ń ṣèkó mọ bàbá ọlọ́mọ tí ń ṣèkó mọ àtìyá kò ìyá ọkọ̀ọ̀kọ̀ ìyá bàbá ọlọ́mọ. àti bàbá bàbá ọlọ́mọ àwọn ń ṣègbéyàwó ẹsẹ̀ lè rí rẹ̀ àwọn àdíjá ìdíjú lóòtọ́ aláì àgbákò tí ń bẹ nílẹ̀ Yorùbá wà nínú aláì àgbákò ni bàbá ọkọ àtìyàwó ń ṣèyàwó nìkáyìí ni wákìlú ni àwọn àbá àkànnà ló túnbọ̀ bẹ̀rẹ̀ náà àwọn àbá àkànnà ni ó

kádà padà sínú mọ̀ àwọn àfáà nínú Islam ẹnu wọn kò lè lórí o pẹ̀lú àwọn àlàyé tó ti anábùwà Muhammad sallallahu alaihi ó àwọn àkọọ́lẹ̀ kan wá látọ̀dọ̀ nínú àwọn àhàdíìsì tó lálàáfíà àkọ́kọ́ ẹnikẹ́ni lọ́kùnrin tó bá fún obìnrin kan lóyún láì lè pẹ́ lè sóyè ọmọ òun kì í sọ ọmọ rẹ̀ ó aláṣẹ máa wá aláṣẹ dànù lábẹ́ ìwò náà ká pé aláṣẹ dànù ọ̀daràn ló tó bá lọ rí ṣe pẹ̀lú ìyàwó ilé tó bá lọ rí ṣe pẹ̀lú ìyàwó ilé àlùwọ́lá tó lè fẹ́ràn ẹni ó níyàwó lọ́mọ ta ló níyàwó ọkọ tó níyàwó ilé tí àléwá fúnyàwó rẹ̀ ló wọ́n ní ọkọ ló lọ́mọ hmm? ṣe wá rí èyí tó ń wá òun tó wá wá báyàwó yàwó sùn ó ṣe àṣedànù tí òun bá wá jẹ́ pé yàwó ilé ẹni aláṣedànù náà ọmọ yẹn tàbí ọmọkùnrin ọmọ obìnrin ni ó kọ ìyá rẹ̀ ni ó máa jẹ́ oníjó kọ bàbá ẹlẹ́ẹ̀kejì obìnrin tó wá lóyún náà ọkùnrin mi ò gbọ́dọ̀ máa gun orí ẹ̀ kí ló bá torí pé omi tó doyún omi haramu omi kí láti omi haramu tọ́yì agbègbè kanu táwọn ní ìmọ̀ ìwò agbègbè kejì ní pé wọ́n bá wá láwọn ṣe fẹ́ alaláìsí ẹ̀ pé òkè àtìṣẹ́lú séèkì yìí lọ́jọ́ aṣọ àkọlù nìka àwọn míì inú àwọn àlùfà ní ààrẹ yìí tó ní kọ́ mọ́ṣọ àkọlù nìka ẹ̀tọ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́tọ̀ ara wọn. àwọn tó wá gbà náà wọ́n tún wá jà pẹ̀lú lánàá wọn àwọn kan wá ní ẹnì wá ṣe àkọlù nítorí àtọ̀ tó dọmọ àtọ̀ kíni àtọ̀ zìnà àtọ̀ haram tán bá ti wá padà ṣe ákùdù nìka wọ́n ti di aláàlá ní àbọ̀dá aláàlá àtọ̀ tí ó bá padà mọ jáde àtọ̀ kíni yóò mọ̀ jẹ́ bóò lẹ́sìn mọ́ wá fi àtọ̀ aláàlí tọ́pù àtọ̀ haram so àwọn ní alìgbàkẹ́ ṣe ákùdù nìka àmọ́ kọ́ tó lè láǹfààní kọ́ súnmọ́ kó dijọ́ tó bá bímọ tán tó sì fi ẹ̀jẹ̀ lè fásitì tán ẹ̀dàgbọ́n ẹbí ń ṣàkóso nìka ìtọ́jú ń sunlé lójoojúmọ́ tó o ṣe ń dín ọ̀fẹ́. àwọn mí náà àfa àwọn afẹ́kọ̀tà kò yẹn lẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe àkọlù tó bá fẹ́ yà. ní ṣíṣẹ́ bí àjọṣọ ń pa wọn tẹ́lẹ̀ ìtọ́ ni àwọn kan ní pé kárí àwọn méjì inú ọtí ìlọkọ ọtí ìmárì ó yẹ ká ṣe wọn búláàlà ọgọ́rùn-ún bákan náà wà tẹ̀gírí wà á tún wá lé wọn kúrò nínú ìlú tọ́jọ́ wà yẹn tá a tó dáwọn tó yá separate lẹ́yìn tí wọ́n celebrate wọ́n celebrate wọn lọ́bá tó fi ṣe akúrò nìkan fún ẹ̀rí tẹ́tọ́ mọ́ ìtọ́ ṣe lọ́rọ̀ ó jẹ́ káwọn mí ta kùn náà wọ́n fa àmọ́ arínú àwọn ìfá àwọn tí wọ́n gbà wọ́n àwọn tó wá gbà wọn àwọn ìyá pariwo tó lọ́nà àwọn kan ní kò gbọdọ̀ súnmọ́ ọmọ oúnjẹ ká ní ọmọ ìyáde obìnrin ó jẹ́ ǹjẹ́ ọkùnrin ó sì wá lè kílèmù ẹ̀ àwọn afáàfin ya pẹ̀lú orílẹ̀ ọmọ ṣẹ́kù Islam ibi tẹ̀lé àṣìwà ọmọ ọdún kọ́ ìwọ̀n tẹ̀lé àṣìwà ọmọ àwọn ní ìnìṣẹ̀lẹ̀ haka ọ̀rọ̀ lè rí záàdì tọkùnrin tó ṣe jù náà tó bá kílèmù ọmọ pé òun fẹ́ gbà tó ọnù ọmọ rẹ̀ náà tó ọlọ́jọ́ jogún ara wọn pàápàá ìmọ̀ tí ò bá kílèmù rẹ̀ kì í ṣe gíní rẹ̀ but Allahu ta'ala ó máa dá kámọ́ ẹ̀ǹkọ́ ní ìjà ara wa níbi ìbàjẹ́ ní àfa àtẹ́bá fẹ́ kọ́ ìdọ́kì wa kọ́ lóde káàbẹ̀ ẹ jẹ́ kí ọmọ ẹrú ọ̀ràn ti yẹ lọ́rùn wa ẹ jẹ́ kí ọmọ ẹrú àwọn àkọọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam kọ́mọ̀ pé ewu ńlá ni because in tó yẹ kó gbawájú gbẹ̀yìn àgbáríkà gan ni wọ́n rúgbìyàwó bẹ́ẹ̀ láwọn kìnnìkan bẹ tó wọ́n ń ṣẹlẹ̀ láwọn ilé lọ́kọ̀ọ́láyà ni ẹnu ara wọn ni lọ́kọláya ní ìtúnṣe pé ìjà ó máa lọ yóò máa bọ̀ náà ní gbádùn ara wọn foundation wọn níjọ tí wọn láwọn fẹ́ ra wọn orí nǹkan mọ foundation wọn lé lórí orí tí ó dà ẹ̀ṣẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ wọn wá ní pé ẹ̀yin ló rẹ̀ ní gbádùn ara yín wà ní gbádùn ara wọn bá jáde ní wọn parí ẹ̀ bá jáde ariwo ní èyí àjò ha àti gbádùn ara wọn. ó jẹ́ kí gbogbo àwa lọ́kọláya àwọn àtàkàtà wọn fẹ́ yàwó ẹ̀dá ẹjẹ́ àmọ́ gbìyànjú ní tí a bá jọmọ́ bí ẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ kó máa wà nínú relationship yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ torí consequence rẹ̀ sábà dà nítorí mo padà tẹ̀yìn ẹ̀ jáde kì í sábà tẹ̀yìn kì í sábà dà ọlọ́run ẹ̀ lákùnrin ọmọ ìkó fún wa àmọ́ tí mo sábà dọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni pé ẹlòmíì ò kí ẹlòmíì ò kí ṣe sùúrù òkè lè ṣe sùúrù ara ló máa ń tàn ní iwájú lóbìnrin gbogbo ìdílé náà sì ní lẹ́yìn oṣù mẹ́ta bá ìlú wà lẹ́yìn fún un tó bá ṣe jọ́ọ̀ṣì fẹ́ ojú ìlú wà lẹ́yìn kò jẹ́ ẹ̀jẹ̀ ìlú àṣìkò yàtọ̀ sí gbogbo àwọn òkú náà kẹ́ẹ̀dọ̀ bá ọlọ́run fún ojú kò fẹ́ nìkan tán àwọn alákólẹ̀ hàn sí àdúrà ò ní pé nìkan Islam sì ṣe rọrùn gbogbo àwọn tó bá fẹ́ mọ̀ fẹ́ra wọn ẹ̀jẹ̀ kọ́mọ̀ sí Islam ṣe rọrùn ẹ mọ̀ fúnra ẹ mọ̀ ṣe jùlọ níbi tẹ́ fúnra yín lóyún débi tó máa dìgbẹ́ máa mọ owó tíjà ní mọ̀ṣẹ́ àkókò nìkan àwọn afúnṣe máa tú tíra àwọn tú tíra rẹ̀ máa wá ta ló gbanú àwọn àbá ta ló gbanú àwọn àbá ẹ̀yìn ẹ̀rí kan mọ̀wá ọkàn wá ní balẹ̀ pépé àwọn tó wá padà sí ibi igbó mọ̀ọ́sọ pé tóó kìíní ìyá torí pé ní mọ́sálà bí apá inú rẹ̀ lé òní mọ́sálà yìí wà ìyapa inú yẹn lé gan ó lé dé lẹ́bù pé afá àtẹ́lá tí wọ́n sọ fífẹ́ lè ṣe gan lọ́jà fà tó yanjú tó bẹ̀rẹ̀ ọ̀nà àwọn ogun ma mọ̀ ní rẹ̀ pé á kìí ilé àmọ́ àti àmọ̀ fáwọn ọ̀sán ní ṣe ọ̀sán àṣọ̀dá àwọn kan ṣàṣọ ṣá ọlọ́run dà kókó mú ìdìbò mẹ́rin kankan ó mú ìdìbò fún wa ọlọ́run dà kókó. tọ́kìlá oṣù lóko táì à nínú ìjọmọ̀ọ́sẹ̀ lẹ́yìn bá làwọn bàbá wa béèrè ó ní à ń ṣubú tí ẹ̀gbọ́n bá kú nìtò ó wá níyàwó wọ́n wá wo immediate brother ẹgbẹ́ wọn àbúrò rẹ̀ lọ́jọ́ lọ́kùnrin wọ́n wá ní sọ lọ́ọ́ sùkú ìyàwó ọ̀dà rẹ̀ ó kẹ́kọ̀ọ́ ìyàwó ìdòkú náà sọ kìnìkan kìnìkan ó ṣàdúrà fún láàrin ìṣẹ́jú mẹ́wàá kan gẹ̀gẹ̀ tó kù ni pé wọn náà sáré gbé ọbí mọ fún wa alihamudulilayi àti ẹbí àwùjọ àwọn ọmọ wa níta wá ní ibi àbúrò ọkọ rẹ òun náà ni ó sùn ọ ní òpó kódà lè wá wọn mọ sọ tàṣẹtàṣẹ ni tóbi ni ògbọdọ sọ pé no èmi tí ó bá yọ pé no báyìí wọn tún bá wá ẹlòmíì wọn ní kí ni islam sọ ń pa ẹ wọn a máa ṣe fúyàwó ẹ̀gbọ́n wọn máa ṣe fúyàwó àbúrò aláàyè nǹkan burúkú lélẹ̀ nǹkan kí la pé nǹkan burúkú ni o à ń súra wa lóko mo ń bọ́ sáyé fìyànjú yìí o mo kàn pé ní nǹkan burúkú ni o ìṣàlàyé ẹni ìṣàlàyé bí ẹ̀dá ìdí tó fi jẹ́ nǹkan burúkú ni pé tọkọ obìnrin nǹkan bá kú kọ́ńtíráàtì òun àti yíyún ló ti parí báyìí kọ́ńtíráàtì òun àti ó parí tẹ́ ẹ̀ bá jẹ́ kó kúrò nínú fámìlì yín àwọn tó kù náà lọ nẹgọṣíètì tiwọn ni wọ́n lọ bá sọ̀rọ̀ ni tó bá sì wá wu obìnrin yẹn kó fẹ́ ẹni tó wá déédéé tí ò bá sì wù kó fẹ́ náà kí nìyí náà dídí ni tí obìnrin ní right láti tún choose your ẹni ọkùnrin lórí ayé bóyá nu fámìlì yín àbí tí o ṣe nu nu so èèwọ̀ kọ́ ni kẹfẹ́ o àmọ́ tí wọ́n bá fẹ́ wọ́n fẹ́ níṣu nígíní níṣu lọ́kà kódà tí ó rí kọ́ àyàkó tó wá láwọn fẹ́ ṣe ìgbéyàwó ìgbéyàwó rẹ̀ wọ́n ṣe ìgbéyàwó tiẹ̀ náà tí wọ́n ti wà nímọ̀ fún pàápàá ìgbéyàwó tààrà kìí ṣe náà wá pẹ̀ ní ẹ̀hùn náà lọ́mọ fẹ́ irú ọgbà ọgbà ẹ̀rí jẹ́ sá ẹ̀jùmọ́ sílẹ̀ ìgbàlẹ̀ tó jìnà ẹ̀jẹ̀ kóbìnrin ni ó ṣe dé ní ṣáàjì fún rẹ̀ ní ìlànà oṣù ra olóko oníburúkú sí nǹkan ní padà wá rí sórí ilẹ̀ ní pé níjọ́ tí bọ̀dá kan bá ń tẹ obìnrin kan tó tó tọ́lọ̀ níbo rẹ̀ wà dáadáa àbúrò bọ̀dá máa ń ṣe pa bọ̀dá rẹ̀ torí kí ni mẹ́sù yà wọ́n lọ́wọ́ ìmí tí ò bá ṣe kú pa kí bọ̀dá tó kú gan-an ni ó ti máa lọ lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run kó sànù wa wọn gba àwọn ọ̀dà dáadáa tá a bá tó ṣe tí ò bá tọ́ lọ́wọ́ bá nílẹ̀ ìyá ni ó mọ̀ jẹ́ wá bọ̀ Ah. Bàbá ìyá bèrè lágbára rẹ̀. Wọ́n ní ẹ̀gbọ́n bẹ́yàwó ẹ̀gbọ́n wà dá pé láti ó lè máa rẹ̀ ìjà rẹ̀ pé wọ́n máa bá yanjú rẹ̀. Ẹ̀rọ ìṣe máa bá yanjú rẹ̀ yóò yà kọ́lẹ̀ bí ẹ̀wọ̀n lọ máa ń yẹ lómi nù tọkọ ò bá ti lè ṣe ọ̀lẹ́ ọ̀ní ìyàwó mi tí ìlú bá padà báyàwó ó lè lọ́wọ́ ya arúgbó kan bí ayé tí ilé ìjọba ìdí òní ọkùnrin mọ́ àbí àná ìdí ó náà sàmọ́lẹ́ ní bá sọ̀rọ̀ ló ní amẹ́tí epo sì ń bí lójú ẹ̀ kò ní ìdíkó lọ fẹ́ ní ìyẹ̀bá yẹn wọ́n pa àwọn obìnrin sí wàhálà tòtú wájẹ́ pé kò lè ṣe kó ó fi ọ̀yìn ọ̀yìn mọ́ báyọ̀ sí o kódà mo fẹ́ yàwó àbúrò mi ẹ̀gbọ́n mi ò ní ráìtì wọ́n jọ ń dá wà nínú yàrá pẹ̀lú níbi àlọ́ bàbá Muhammad sọ̀rọ̀ nínú hadith kan ó ní ìyá kan ó ní ẹ̀ṣọ́ra ní ọ̀dùnkúlà alàdìmẹ̀sà ẹ̀ṣọ́ra mú kẹ́ mọ wọlé táwọn obìnrin bá wà kẹ́kọ̀ọ́ mọ jálọ gómìnir nínú ilé ó lè wà ní ẹ̀wọ̀n wà fún lóbìnrin wọn lọ ẹnì kan bí àná agbọ́pọ̀ ní káàmọ̀ wọlé obìnrin ẹni hàn ká ní pé ìyàwó tàbí àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ very close friend ọkọ ẹgbẹ́ bí ọkọ òsínlé ṣókàn lè wọlé lọ báyàwó bọ̀dá rẹ̀ lẹ́lẹ̀ ló máa dá sọ̀rọ̀ àlùkàn lè já wọlé lọ bá ìyàwó àbúrò rẹ̀ àbí ìyàwó ọ̀rẹ́ gbogbo ìyàwó ọ̀rẹ́ mi náà lẹ́lẹ̀ ló máa wà á àdàbí yìí alhamu alimawuti alhamu sọ́rẹ́ ni ó súnmọ́ kọ̀ ògẹ̀gẹ̀ ní kú ikú tà náà bí pé ni pé ògẹ̀gẹ̀ ni ó dá wàhálà lẹ̀ wọ́n ní pé sí súnmọ́ kọ̀ tó súnmọ́ kọ̀ yẹn tẹ́rí ìṣirí kan bẹ òun náà lè má ní intention àti ṣèbàjẹ́ pẹ̀lú mi kódà ìyàwó bàdá rẹ̀ gan lè má intent báwọn fẹ́ mọ̀ jẹ́ ṣèbàjẹ́ àtẹ́mọ́ta àtẹ́mọ́ mi nìyẹn ṣé sábà ti ń fírì síra wọn jù fírì síra wọn jù àwọn gbòòní mọ́gbà táwọn máa commit obìnrin àtọkùnrin limitation gbọ́dọ̀ wà láàrin ìbágbé wa kéré kí lajá ń bá tòtẹ́ iná bá ti ń fúrì tí fúrì mixing bá ti wà tí ó fìdí bí wọ́n padà mọ́ fọwọ́ jẹra wọn lára ó kàn gba ni ìyá kíní kan ọgbà wí ìyá ọ̀dà kíní kan ẹ bá ti ń fọwọ́ jẹra wọn lára àdìgbò fọwọ́ ẹ̀kan ní ẹ̀kan ẹ̀ kò ní mọ̀ ni àwọn méjì kan lè ṣiṣẹ́ kó tó fẹ́ ah sí la dẹ́wò yìí wọ́n ti dẹ̀wò náà sọ ọmọ tó kọ́ wa ìyàwó ọ̀rẹ́ mi ni wọ́n jẹ gbogbo ọ̀rẹ́ tẹ bá jọ bá ń ẹ yín sọ̀rọ̀ ìyàwó ara yín àyíbáyà sọ̀rọ̀ ìyàwó ni wá àbúrò mi àbúrò mi máa ń sàbúrò ìyàwó rẹ gbogbo bá ń dìrì wà oko ò ní bàbá kó kó má ní kí ìyàwó rẹ ju àbúrò rẹ lọ ní twenty years kò túmọ̀ sí gangan tí tíṣe ìtọ́nù bá fẹ́ lù wọ́n pẹ̀lú rọrùn báyìí sọ pé ìyá ọ̀rẹ́ rẹ ìyẹn tó ló rọrùn ní bọ̀dá rẹ àbábọ̀ bọ̀dá rẹ ẹwọn àjọ wo fíìmù àwọn home video tó ń fi ń bára wọn ní ṣẹlẹ̀ okay wọ́n dàbí ọmọ orí question ẹ̀ bí only my question from yesterday wọ́n lóbìnrin tó ṣe ìdìnnà ẹ̀ ká aṣọ lánàá bí ta wá fẹ́ ṣe tọ́lá nígbà tá a ṣe ọ̀tọ́lá ni tọ́lá àti kọ́lọ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣọ́kó sí nǹkan oṣù ní ẹ̀lẹ́ta títọ́lá tó ti wáyé pẹ̀lú gbàlá yìí ta ṣe lánàá wọ́n wá ní títí wọ́n á jẹ́ pa ká àlè mọ́ orí ìyàwó náà tọkọ wa fẹ́ decide láti kọ́ ah, ṣé ó sì tún ṣe nǹkan oṣù ní ẹ̀mẹ́ta àwọn kọ́ka gbọ́ kíní kan ní ìṣẹ̀lẹ̀ àwọn amọ̀ ah, inú mi dùn fún ìjẹun sùn lẹ́sìn yìí perfect. báyìí ní bóbìnrin gbọ́dọ̀ gbélé ọkọ gbèrò gbọ́dọ̀ ṣe níta lókè ìgbà tá a bá ti ní tá à ń lórí àwọn méjèèjì bí a lórí ẹ̀mí wa nígbà wọ́n ní hálà tó bìnrin lọ ṣe ìná kò sí tí ò ní wáyé látọ̀dọ̀ ọkùnrin yìí tó bá rí báyìí lásán kí ni ó gàmọ́ ṣe ó mọ̀ ọ́n rántí nǹkan wọn so tó bá rọ̀ pé òun fẹ́ kọ́ lórí ẹ̀ àdìgbò má kọ́ àdìgbò má ṣe kí ni àdìgbò tó ní bí nǹkan ìṣẹ̀lẹ̀ ló ń kọ́ obìnrin kalẹ̀ ẹ́ lọ́wọ́ ìjẹta ìwé àti ẹ̀kọ́ ọlọ́mọṣáwọ̀ ìyàwó dandan wá kọ́ ni kí wo obìnrin bẹ́ẹ̀ kò sí pé inú ilé òun yóò ṣe kíni ní ti ṣe because tí ọkùnrin yẹn bá rí pé òun ò lè kó òjì ẹ̀ tó bá rántí ó lè yọ̀bẹ ṣiṣẹ́ kó pupa sọ́dọ̀ àwọn èyí yóò rí tẹ́kì inú kan àwọn tẹ́kì ẹ̀yìn ìmí ó lè dọ́kùnrin ó lè sáládà pa ẹgbẹ́ gbogbo ìta máa ń ka ní orí ẹ̀yìn gbogbo ẹ̀dá sì ìsìlámù náà sọ̀rọ̀ pẹ̀lú so tí ọkùnrin ò bá lè fara dà necessary dandandandan ó ṣe ní ọlọ́ọ̀ta ọ̀dọ́ ti lọ. wọ́n ní ẹrú tàbá ní wọ́n ní ṣe ká sọ ni pé tàbá lẹ́rú ṣé kò nídìí à ń ṣe akúrò nìkan ká tó máa súnmọ́ ìyàwó wa náà sọ máa rí akúrò nìkan ló máa rí bò ó ẹ̀rọ tí wọ́n gbé yẹn lẹ́rú ni nígbà tí yẹn ní property ẹrú nínú Islam property dúkìá ẹ̀rọ àbùkàlọ́ tí ẹgbẹ́ ti bá nílé nìkan tí mo ní ìdí tí ń lọ lè gbà yàrá lọ́dọ̀ ẹ̀nìkan kí tó mọ́ wọnú yàrá rẹ̀ á sọ̀rọ̀ náà ní bá lọ ra oko lọ́wọ́ èèyàn oko fún lọ́ra ǹjẹ́ mo tún ní láti lọ gbà yàrá kí tó mọ́ wọnú oko ni. ẹ̀ náà lẹ́nu ẹ̀rú ti ń bá ara mi nígbà tí lọ gbà yàrá lọ sí lọ́dọ̀ ẹ̀nìkan kan mọ́ torí pé ó ti di pọ́pátì mi lẹ́nu anytime tí má ti feel like pé mo fẹ́ súnmọ́ yín kàn wọlé lọ fẹ́ rù tó bá ti bímọ ọmọ mi lọ́mọ ọmọ mi ìṣẹ́rú jẹ ọmọ yóò léṣe kí ni o ìṣẹ́rú ó ti di ọmọ tèmi Islam ó ti gbọ́rọ̀ ẹ̀rọ kalẹ̀ rí alárúbá náà ti máa ń kó ìkan pé alàábù ọmọ amálàkà ti yẹ́ lówó ìṣẹ̀yẹ ẹrú àti ìtẹ́rú bá ní àmì wọn àyùwà tó lẹ́rú ẹ̀hẹ́n ìbá náà sọ ìbá ní ẹni tó lẹ́rú lónìí kí ni tó lẹ́rú so ẹrú wa property wa ni property wa onígbẹ́ni òní ẹ̀rù wa káwá gbọ́ kínní kan yé láti sọ yìí kìí ṣe pé kọ́ wá lọ rè mọ́ ọmọọṣẹ́ ìyàwó rẹ̀ ọ̀wá ní ṣùgbọ́n ọmọọṣẹ́ ìyàwó mi ni ẹrú mi náà ni ẹrú yìí sọ ọmọọṣẹ́ o àbọ̀ gbọ́mọ ọ̀dọ̀ sínú ilé bọ́mọ báyàwó rẹ̀ fọṣọ ìyàwó wa lọ́bì kan fáfà gbọ́mọ ọ̀dọ̀ ni mo ń sanwó fún ìwọ kọ́ lọ́dún ọmọ ọ̀dọ́ o ọmọ ọ̀dọ̀ rẹ òṣìṣẹ́ ni gbẹgbẹ gbogbo ráìtì ló ní lẹ́yìn pé ń tẹ́jọ́ papọ̀ kò ju kọ́ńtrákì wa bá ṣiṣẹ́ lọ kì í ṣe ẹrú bọ̀ ẹrú kọ́ńtrákì kọ́ pọ́pátì rẹ lẹ́rú òfòwò rà jẹ́nu wọ́n gẹ́lẹ̀ ta padà ẹrú lọ́dẹ tó máa ń ní kí mà lẹ́rù rẹ bá ti dígan máa ń ju ebó lọ ti lówó tó irú ẹrú lọ ní irú ẹbó lẹ́rú rẹ ti jẹ́ so ọmọ ọ̀dọ̀ ọmọṣẹ́ ni ọmọ kéwú ẹ̀yà bá ẹwà bá ránwọ̀rán kan tó mú ní tàbí àbá àwọn ránwọ̀rán ó sì máa wọn ọmọ tí ó sì kú bá fọ̀fọ̀ rẹ̀ ẹ̀kọ̀kan níwájú ọmọ ni wọ́n fi ṣe gbogbo yíò sí ìdúró oṣù kan lọ àwọn ti àwọn ọmọ ké ó níyàwó ó níyàwó ìyàwó rẹ̀ tó wà ń bẹ nínú pẹ̀lú wọn ẹwà ni wàá ní bá tí o bá ti jẹ ìgbìnì kan kìíní ẹ̀ máa ń wọnú ara o tí nǹkan bá wọnú ara rẹ síbi ìyàwó rẹ náà bẹ̀rù lé tó èyí ti tọ́ ọ̀pẹ̀yàwó rẹ wọnú ọ́fíìsì tó fi ń ta ọmọ ọlọ́mọ wọnú ọ́fíìsì ìṣẹ́ ní gbogbo tó máa ń bínú kan báwọn tá a bá ti tẹ̀lé ìṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ wàhálà káàkiri rẹ̀ ẹ̀yà àbá àtẹ̀lẹ̀ dání tó lẹ̀ ẹ mọ́ kàn mọ́ jẹ́ kí free mixing mọ́ wà láàrin àwọn ọmọbìnrin kò bá dáwọn àfà kò sí bí ò ní ṣẹlẹ̀ ẹ bá ti ń kẹ́ bí sáwọn ìgbìyànjú ẹ̀dùnmọ́rún kóbìnrin ó dúó láyé ẹ̀ lọ́tọ̀ kọ́kùnrin ó jẹ́ kí ni ẹ máa káwé eré pa kan mọ́ lọ́la tí ìrèpá bá ti ń lọ láàrin wọn ń bọ́ nìyẹn o ẹ bá ti ń fà mí ti eré pa kò sí tí ò ní ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ tí ó nìyẹn adó alíkí wà fáwọn báwọn ọmọbìnrin lè kí ó ṣe lè pa irú lè pa wàhálà tí ó mọ̀ ṣẹlẹ̀ nìyẹn àwọn kò sànù wa tí ọmọ kéwù kìí ṣẹrú ọmọ ọ̀dọ̀ kìí ṣẹrú ọmọ ẹṣẹ́ kìí ṣẹrú ọmọ ẹṣẹ́ yàwó rẹ̀ kìí ṣẹrú ọmọ ọ̀dọ̀ yàwó rẹ̀ kìí ṣe kíni kìí ṣẹrú aláwọ̀ fòrí ní wọ́n mójúkò fún wa ẹrú ẹrú ni ẹrú tó ṣe pé bóyá ogun lẹ lọ lẹ ti kó wọn lẹ́rú àbó lọ rà á sọ lásìkò tá a wá wà yìí mo lọ sí ẹrẹ ẹrú ọ̀hún rà nígbà mọ́ nìkan wa àmọ́ àwọn ìdájọ́ yìí ò ní parẹ́ torí ọlọ́wọ́ sọ fún wa pé kò ní sẹ́rú mọ́ àwọn ogun kan sì ń padà bọ̀ wá wá nínú ayé tá a wà yìí náà eré mo dáhùn ní bìrìbìrì Ukraine àti kìnìkan gbà wọ yóò preamble ni ogun tí ó padà wá kárí ayé ní ṣékí ni ìpadà ń bọ̀ so ìdájọ́ ẹrú dé ẹrú ẹrú yìí ó ṣe é ṣe kó ṣe kínú ó tún padà wá ọlọ́run mọ́ṣá mo ní kó lọ́dún kan so àlejò sá ọdọ́ ti lọ àdìlá àdọ́gba pé ó yẹ dé agbádùn náà. wọ́n ní ẹtí wa lọ́mọ ọ̀dọ̀ àbò ní ẹtí bá ṣiṣẹ́ ọkọ obìnrin ọkọ ìyàwó ó bá wò ní ya Umar Abdulrahman ọmọdé rẹ̀ ló bá náà já fi ṣe ìyàwó kẹta àbí ìyàwó ìkẹrin wọ́n ní sọ́kọ́ àmúbẹ̀ ó bá mú ọ̀rọ̀ kò sí láì fi kéyìn òun fẹ́ àmọ́ yóò fẹ́ ní kíni ìṣúná káà. yóò fi ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ wá ọmọ ọ̀dọ́ wa ni ọ àwọn ọmọdé ń tọ ọmọ mi kì í fi ọ̀sà ya ah, kí kí mọ́mí máa ń fi mọ́mí ìyàwó mi ní àjọ ẹ gbọdọ kíra ẹ ọ wà lọ ọ lọ bìrì ọ sàdá àti ọ wà gbà lónìí àmọ́ ẹni bí àwọn ìbéèrè ni pé bá lọ́wọ́ sí lọ́pọ̀lọpọ̀ gbà irú ọkùnrin tó lọ pèpè àmú wọ lọ pèpè àmú gíní wọ ẹ wọ àbá ní wọ against a discipline lórí ìyàwó yóò hàn ní mọ o ṣẹlẹ̀ wípé kí ìdí lóòótọ́ bí wọ́n ó máa máa feel embarrassed tó bìrẹ̀ mọ́ tó bìrẹ̀ mọ́ ń wù tó wá dìgbẹ́ fẹ́ yàwó mìíràn lórí àwọn máa ń rò pé ṣé mi ò dá mọ́ ni ṣé mi kódà nǹkan máa fẹ́ pé àgbàlọ́wọ́ ẹ̀rẹ́jọ kan oṣù mi ni ti ká lójú wọn so kí ni èyí ṣe ọ̀rọ̀ mọ́ obìnrin máa ń fi embarrass dé áá

ìgbà lọ́mọ ọ̀dọ̀ ẹ̀ ẹ̀sẹ̀ wa lọ rí tẹ́ ẹ bọ́ tí ó yìí wà lọ́mọ ọ̀dọ̀ kó wá fẹ́ kọ̀ọ̀kan gbé wọnú lé èmi àwọn abẹ́sẹ̀ rẹ̀ kọ́tún wá fẹ́ gbé wọnú lé tí wà àti ìyàwó rẹ̀ jọ ń gbé à wọn náà máa pé kí ni mami mo fẹ́ pé mami lánàá ni o you are a wife and I am a wife get out pé àhà ah, wàhálà òde o wàhálà òde o so yíwá làbà àlùbọ̀ dé tá a mọ bá ti fi làákàyè báyìí tó kí ni bá ti fi ṣe ọlọ́mọṣẹ́ àṣà lọ́dún kan wọn ibi láti ọjọ́ ti lọ púpọ̀ ẹjá sọ wípé bí ìjọ mẹ́jọ wọ́n sọ́lẹ̀ láàrín ṣẹ́lẹ̀ aláàbùkọ̀ sọ́lẹ̀kọ̀ muhammadu wa aláàrín sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ aláàbùkọ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀ ìgbàlẹ̀ sọ́lẹ̀